الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في محكم التنزيل أعوذ بالله من الشيطان الرجيم الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم الذين خسروا أنفسهم فهم لا يؤمنون اللهم بارك wa nígbà tó ti ṣe àlàyé fún wa lórí tí àwọn aláìgbàgbọ́ ń tọrọ ikú alukur'an yìí àti wọ́gán rẹ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam kí ni ó jẹ́rìí gbòdodo lẹ́jẹ̀ kí ni ó jẹ́rìí pọ́lọ̀ lọ́rùn ṣẹ́ kí ni ó jẹ́rìí sípò alukur'an tó ń ka ìkọ̀rọ̀ lọ́nà ọlọ́run bá sì dá lóhùn. ọdọ àwọn kèfèrí lóhùn pẹ̀lú pé Allahu náà ni ó jẹ́rìí àti pé alukur'ani máa pa bóun náà ti ṣe wà ó tó lẹ́rìí ọ̀rọ̀ ni ṣùgbọ́n tí ò sẹni tó lè sọ̀rọ̀ nínú àwọn èèyàn tó lè sọ̀rọ̀ nínú àwọn èèyàn eléyìí ń tọ́ka sí pé kò lè jọ́rọ̀ èèyàn o àti kọjọ́ rọ̀ lọ. lẹ́yìn nípa ipò tí àwọn tá a ti fún ní tírà síwájú ànábì Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n wà wọn ò sí nípò ẹni tí ó mà tá a ṣàlàyé fún wọn mà nípa Ọlọ́run wọn mà nípa Al-Qur'an wọn mà nípa ànábì Muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n àìmọ̀kọ́ ló mú wọn má gbàgbọ́ bí ìbá ṣàgídí àti fẹ́nu wọ́n mà pé òdodo lànàbí wọ́n mà pé òdodo làlùkùránì ṣùgbọ́n ìfẹ́nu òun ló di wọn lọ́nà láti gbàgbọ́ lọ́lọ́run fi ní alladhina ataynahumul kitab àwọn ẹni tá a ti fún ní tíra síwájú alukitaabu ń bẹ ismu jins alif alam yẹn ó sì tún wá jẹ lẹ́lẹ́hẹ́dẹ́ dẹ́hìn níta ti mà lórí wa tó máa sọ pé ahlul kitaabu làwọn kan kitaabu kí ni wọ́n gbà lérò pẹ̀lú rẹ̀ at-Tawrah wal àwọn ẹni tí a ti fún ní tírà ṣáájú wa nabi muhammed sallallahu alayhi wa sallam àwọn ẹni tí a ti fún ní tírà ṣáájú rẹ àwọn yahood àti àwọn nasara ya'rifunahu kama ya'rifuna abna'ahum wọ́n ní wọ́n mọ̀ ọ́ dhamir níbẹ̀ wọ́n mọ anabi muhammed sallallahu alaihi wa sallam kékeré bí wọ́n ti ṣe mọ àwọn ọmọ wọn wọ́n dá a mà ó ń gan gan gan gan lọ́lọ́run ti sọ̀rọ̀ rẹ̀ fáwọn gẹ́gẹ́ bó ní kálukú ti ṣe dọ́mọ rẹ̀ mà ọmọ kìí pọ̀ kún ó ló pọ̀ lójú kan náà kọ́lọ́mọ ọmọ dọ́mọ tiẹ̀ màmá irú mímọ̀ bẹ́ẹ̀ ni wọ́n mọ anabi muhammed sallallahu alaihi wa sallam wọ́n mọ pé ń gan gan ni kìí ṣẹlòmíì. ṣùgbọ́n kí ló mú wọn mọ́gbàgbọ́ hasadan min indi nítorí ìlara. yahudi mà àwọn nasara mà nítorí wọ́n ti ka ìtàn rẹ̀ wọ́n ti ka ìròyìn rẹ̀ nínú tírà ti ń bẹ lọ́wọ́ wọn báwo la nẹ́bí rí irú sẹ́wò gan lọ́lọ́wọ́ gbogbo ẹ̀ wọ́n ti ka. nígbà tó sì kẹsọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà tí nǹkan tí wọ́n mà tí wọ́n mà dájú pọ̀ náà ní tó dé wá bá wọn wọ́n sá sí. ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ nù pé wọ́n máa nábì sallallahu alaihi wasallam ọ̀rọ̀ pé al-Qur'an. ya'rifunahu kama ya'rifuna na wọ́n máa al-Qur'an gẹ́gẹ́ bí wọ́n ti ṣe máa wọn máa wọn pọ̀rọ̀ lọ kì í sọrọ ẹlòmíì because tó bá jọ̀rọ̀ ẹlòmíì tó yàtọ̀ ó yẹ kó takò ti ń bẹ lọ́wọ́ àwọn ó yẹ kí n ti ń bẹ lọ́wọ́ àwọn takò ṣùgbọ́n gbogbo ànàkọ́nà iná fi ṣèwádìí wọn rí pé rárá o eléyìí ò lè jọrọ ẹlòmíì àti tọlọ́run kí ló ọmọ àgbàgbọ́ kí ló ọmọ gbàgbọ́ tó lọ́wọ́ so nítorí di eléyìí ọlọ́run bá dákun wọ́n sà á lọ lórí ibú ẹ̀yin lẹ́ẹ̀ka ẹ̀yin lẹ́ẹ̀mọ́ àwọn ẹni tí ẹ wá wọn àwọn ará Medina àwọn ọ̀ma wọn ò tiẹ̀ mọ nǹkan kà jẹnẹrálì ẹ̀yin lẹ́ẹ̀ tí ń kànú tíra yín ṣáájú wọn àbí gbẹ̀yìn ìgbà kan bọ̀ ìròyìn jẹ́ báyìí ìròyìn rí báyìí fún tíra òun náà gbogbo àsìkò táwọn ẹbí yìí wá dé àwọn ẹni tó wá jẹ́ aláìmọ̀kan tẹ́yìn tí ń sọ̀rọ̀ rẹ̀ fún dáadáa tẹ́yìn tí ń pọ́fẹ́ dé ọ́fẹ́ dé lérò pé inú wọn náà wọ́n ti mú ẹnìkan ọlọ́wọ́n bá ló sì máa ibi tó ń ti máa mú ìránṣẹ́ o ìgbà tó lọ́wọ́ á mú nínú àwọn lárúbáwá ẹ̀yìn wá sá ìgbàgbọ́ sí débi pé apá kan nínú àwọn ansọ́r wọ́n tún lọ bá apá kan nínú àwọn yahood títí ń sọ fún wọn pé táwọn ẹbí bá dé o báyìí báyìí ni ó rí o kíníkan ó tún padà lọ bá pé àbí kìí sùn náà ni ànábì tẹ́ ń sọ̀rọ̀ rẹ̀ mọ́ ó ń gángan ni kí ló wá dé tẹ́yìn ọ̀gbà gbọ́ bọ́ọ̀lù aṣọ àgbà gbọ́ gba ti ọjọ́ kan nínú àwọn ọmọ Israẹli subhanallah hasan eléyìí ni wọ́n ń pè ní kíni ìlara tọ́ nítorí pé wọ́n ẹni òfò ni wọ́n ní wọn gbà nàbì radiyallahu anhu ó náà ṣe gbọ́nu lọ́dọ̀ àǹtí ń ka tíra tó ti síwájú ànábì gbẹ̀yìn gbà àmì jíjẹ́ ànábì rẹ̀ onígbà ànábì yẹn o kì gba sàrà kì jẹ sàrà àmọ́ máa ń jẹ ẹ̀bùn ó sì gbé dẹ́bí nù wa ti fẹ́ mà tí bá a ṣe nù wọn ti yí padà ó sì gbé dẹ́bí nù wa ànábì ní bó ó ní anabi ni anábì sọ fún àwọn sábẹ́rẹ́ tó bá fẹ́ jẹ kó jẹ kó kankan bẹ̀ nọ́mbà wán o tún padà wá ó tún gbé dàbí nù wá anábì jẹ ó ní ni kíá sí ọjà ń bẹ̀ tọ́ ó tún tún yípo kéèyàn jókòó báyìí kéèyàn anabi ti máa ti wá anabi bá rọra yẹ aṣọ rẹ̀ lọ́rùn ó ṣí aṣọ yẹn ságbọn ẹ̀yìn ságbọn ẹ̀yìn ọrùn Salmanu Farisiri ó lọ parí anabi tún àwọn náà ni torí pé ní ẹ̀yìn anabi sallallahu alaihi wasallam òǹtẹ òpin àwọn anabi Ọlọ́run fi sí lẹ́yìn báyìí àgbẹ̀tí wàá bá sí ọrùn rẹ̀ àbẹ́yìn rẹ̀ kò sí nǹkan kan tá a rí níbẹ̀. bóyá dọ̀tí tó àmì ẹ̀tọ́ wẹ̀ látijọ́ yìí sùgbà tó rí i ní ah, ànábì tó àwọn wí ẹ dákun bó gbogbo eléyìí ṣé báwọn ń kàwé náà ni ìwọ tó wá lọ tó ń kà káwọn èèyàn lè sọ pé àwọn tí wọ́n ara wọn wọ́n ẹ̀mí ara wọn òní pé wọ́n fi ọ̀la àlùkìyà mẹ̀jẹ́ni tí ó máa bẹ nínú nágbére kése wàláhì ẹni tó bá wọná òun ló ṣòfò wàláhì ẹni tó bá wọná ló ṣòfò nítorí pé tí wọ́n máa sọ yìí pé ọ̀nà ti di ó di pin ọmọ náà pàápàá ọmọ náà tí ó jẹ́ khalidan fiha ẹni tí ọmọ abẹ́ ń bẹ̀ láéláé ọlọ́run àkùn máa ṣètò abẹ́ àwọn ló ṣòfò ẹ̀mí ara wọn because bistata'atihim an yanqidhuha wa lam yaf'alu ó ti rọ̀ wọ́n lọ́rùn láti gba ẹ̀mí yẹn là láyé ṣùgbọ́n ọkọ̀ ó túmọ̀ sí pé gbogbo ẹni tí àyè àti sẹ́ni ó jẹ́ kó ráǹfààní bá wà fún tọkọ̀ láti ṣe tó wá di àtòdìjẹ́ máa lọ́wọ́ ó kọ̀ wọ́n láwọn pé ẹni òfò ọlọ́mọdé àwọn òṣòfò. alladhina khasiru anfusahum ọlọ́run sọ pé khasiru amwalahum kò sọ pé wọ́n ṣòfò dúkìá wọn kò sọ pé khasiru awladahum ṣùgbọ́n ṣe lọ sọ pé khasiru anfusahum ẹni tí wọ́n ṣòfò gan lẹ́mí wọn ẹ̀yin sì ti mọ̀ pé ẹni tó bá ṣòfò ẹ̀mí ó ṣòfò dúkìá. ẹni tó bá Emi ẹ̀mí ó ṣòfò ọmọ nítorí pé tí ò bá sẹ́mi kí ni ń jọ̀wọ́ tí ò bá sẹ́mi kí ni ń jọ ọmọ nítorí pé ẹ̀tẹ́ẹ̀bẹ̀ ọ̀tẹ́ẹ̀bẹ̀ nǹkan tí ń tẹ̀lé nǹkan ìdájọ́ tí ń tẹ̀lé náà ń tiẹ̀ o bá ti ṣòfò ẹ̀mí rẹ o ti dúkìá rẹ o ti ṣòfò ọmọ rẹ gbogbo nǹkan kò sí tó torí ẹ alladhina khasiru anfusahum ibi ibi tó ti kí làwọn ti mú wọn ṣòfò àwọn ẹ̀mí wọn ẹnìkan ni wọn ṣòfò ẹ̀mí a jẹ́ pé ẹ̀mí ò ní sí pẹ̀lú wọn nù nánu yọbẹ pẹ̀lú wọn yọbẹ pẹ̀lú wọn ṣùgbọ́n wọ́n ti lágbára láti ṣèǹtí ó jẹ́ kẹ́mi wọn ṣàǹfààní ṣùgbọ́n wọn ò ṣe é wọ́n wá ṣèǹtí kẹ́mi wọn jìyà wọ́n ṣòfò rẹ̀ àbí wọn ò ṣòfò rẹ̀ wọ́n ṣòfò rẹ̀ ìtumọ̀ pé wọ́n ṣòfò ẹ̀mí wọn. fahum la yu'minun nítorí pé wọ́n ti ṣòfò ẹ̀mí wọn ní òní jẹ́ wọ́n gba anabi Muhammad sallallahu alaihi wasallam gbọ́ ní òní jẹ́ kí wọ́n gba alukur'ani gbọ́ gẹ́bọ́lọ́mù bá ti ṣe sọ pé wa man yarghabu an millati Ibrahima illa man safiha ẹnìkan kò ní kọ ìlànà anabi ibrahim aleyhi salam kọkọ tí kọtàkìtì papọ̀ sí pé òun ní islam àyàfẹ́ ni tó bá jẹ́ pé sẹ́fì ọgọ ọgọ ọgọ ọgọ ẹ̀mí rẹ̀ ẹnikẹ́ni tó bá gọ ẹ̀mí rẹ̀ ni islam torí ẹ̀ nínú ìròyìn àwọn kùfàr ní pé. safihu anfusahum wọ́n ẹ̀mí ara wọn. nínú ìròyìn wọn onípe khasiru anfusahum wọ́n ẹ̀mí wọn ọlọ́mọdé kanú rẹ̀ ọtọ́ sáwà o. kí wá sí gbogbo ẹni tó ṣòfò lọ́mọra rẹ̀ lẹ́ni òfò. ìdínà tó fi jẹ́ pé bí wọ́n ti ṣe ṣòfò tóun wọ́n tó ń ẹgbẹ́ anabi muhammad sallallahu alayhi wa sallam gbọ́ wọn gbọ́ ṣùgbọ́n wọn gbọ́ ní gbígbọ́ tí ó sùn wọn láǹfààní ìdí nu tí wọn fi sẹ́kù ní fà kọ́dà wọn ò máa lórí pé wọn gbọ́ lásán ní gbígbọ́ tẹni tí ó fi ṣàǹfààní àwọn náà tún lọ́gùn rẹ̀ fẹ́ lómi pé ẹ má gbọ́ ẹ má gbọ́ tí wọ́n wí yẹn o. kẹ́yìn náà má di kèfèrí o àwọn òkè tó wá di mùsùlùmí ò di kèfèrí kèfèrí náà tún pẹ́ nìkan ní kèfèrí àbí kí láyé máa ti ń jẹ́ kèfèrí kèfèrí ò sí lédè mi èdè lárúbáwá ni abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ tó ọjà bó ṣe jẹ́ ń bẹ̀ o. tó ọlọ́ni won meni azlamu mimman iftara ala Allahi kadiban aw kadhaba bi ayatihi innahu la yuflihu wa man azlamu nínú tafsir tó wà fún nínú alukur'an ó ní pé la ahada azlamu la ahada azlamu min al-madhkur la ahada azlamu li nafsihi min al-madhkur pé kò sẹ́nìkan tó yẹ alábòsí tó ẹni tó lọ́n fẹ́ sọ̀rọ̀ rẹ̀ fún wa yìí gbogbo gbàtà bá ti rí nínú alukur'an kò sẹ́nìkan tọ́ya alábòsí <clears throat> bíi ẹni tọ́lọ̀ ń fẹ́ sọ̀rọ̀ rẹ̀ fún wa yìí. <clears throat> wọ́n sì tún máa ń túmọ̀ rẹ̀ láwọn onímọ̀ nípa tẹ̀síìrì pé ẹni tó ṣàbòsí jù tó lágàjù <clears throat> tó sẹ́nìkan tọ́jú alábòsí bíi. ẹni tó jẹ́ alábòsí jù ẹ wọ́n lọ́gàá jù alákọ̀ọ́kọ́ lọ́gàá jù kò sẹ́nìkan tó jẹ́ alábòsí bíi ẹni tó dáadáa parọ́ mọ́ Ọlọ́run ọmọ àmọ́ parọ́ mọ́ Ọlọ́run lónìí ẹ tọ́lọ́mọ bá rí ní sàárà ń kọ́ parọ́ mọ́ ẹ bọ́lá wọn bá wá sọ wí kalẹ̀ sédìí lárúbá ni oṣù wa sọ kalẹ̀ kò sọ wí kankan kalẹ̀ járe kí ló ṣe yẹn ọ̀dà àdàpọ̀ arọ́ mọ́lọ́wọ́n bá wa tó o bá parọ́ mọ́yìn ó ń bá lágbára ìyàtọ̀ fẹ́ jẹ́ lọ kọ̀wé sí pọ́ǹtì bá lọ́la àbùkù fẹ́ kàn ni ló fi gọ́gọ́ fà á báwo ni, ní ẹni tó parọ́ mọ́ lọ́wọ́ bá wá ọ̀nà wọn lọ fẹ́ gbé gbà wàláhì kò sí kò sí tó bá parọ́ tó parọ́ máwọn èèyàn lásán táwọn náà ní kẹ̀kẹ́ tí wọ́n lè ṣe wọn lágbára wọn lọ́lá wọn nípa àwọn náà rọra gbìyànjú pé a ah, èèyàn parọ́ mọ́ wa bó ṣe ìbú wọn bù ọ́ bó ṣe kí wọ́n mọ lójúmọ́ àtúntò bá ṣe mẹ́rin pé kí ni wọ́ wo ìyẹn bú òpùrọ́ subhanallah kátó wa pọlọ ẹnìkan ọ̀yà alábòsí bí ẹni tó dáadáa parọ́ mọ́lọ̀ ẹ̀yin sì máa pé àbòsí ọ̀nà ni wọ́n bẹ̀rù ṣẹ́yìn ìyàwó ìrìn màálẹ̀ ká gbé nǹkan sáyè tí èsì tiẹ̀ sọ́lọ̀ ń yọrọ́ ká máa pa mọ́lọ̀ àbí ká gbàgbọ́ lódodo kul sadaqallah sọ pé òdodo lọ́lọ́run bá sọ o wa man asdaqu minallahi qila ta lẹni tí ọ̀rọ̀ rẹ̀ jẹ́ òdodo ju tọ́lọ́ lọ kò sí pé wọ́n wá ń parọ́ mọ́ lọ irú rẹ̀ sì pọ̀ àwọn tó yẹ alábòsí jù wọ́n pọ̀ ẹ rí wọn nínú àwọn kòfár ẹ sì rí wọn nínú àwọn mùsùlùmí náà ẹni tí ń parọ́ mọ́ ń kọ́ ń sọ ń tọ́ lọ́wọ́ bọ̀ sọ. So ọ̀pọ̀ nínú àwọn mùsùlùmí náà pàápàá jùlọ àwọn tó ń pè lólùmọ̀ tí ó sì mà. ó lè ní ọlọ́run sọ nínú àdéhìí gbọ́dọ̀ ọlọ́run ti sọ nínú tó bá tẹ̀ nínú hadith al ó sì dáa. kọ́dà gbangba mi òwe lásán ní léde yóò tún lọ́lọ́ lọ sọ subhanallah sẹ́nu pé ń

tábòsí rẹ̀ tóbi jù iná ni àwọn oníbídé àná nítorí pé wọ́n ń parọ́ mọ́lọ̀ ntọ́lọ̀ wọn bò wí wọ́n lọ́lọ́ wí tọ́lọ̀ wọn ni kí wọ́n ṣe wọ́n lọ́lọ́ lóní káwọn ṣe torí di eléyìí kò sí ẹni tí ó yẹ alábòsí bí ẹni tí ń dàdà parọ́ mọ́lọ̀ kí ló ń sọ pè tó fi ń parọ́ mọ́lọ̀ àwòkẹ́ dábàá bí ẹ̀ẹ́dẹ́ àbí. ẹni tó ṣe é pé àwọn àwọn ayọ̀ ọlọ́run ni ló ń pè nírọ́ ó ni ó ní àwọn mu'jizat àwọn nǹkan tí máa dáni lágara táwọn èèyàn lásán ò lè dárú ẹ̀ mú wa tọ́lọ́ máa ní kó ṣẹlẹ̀ gbọ́wọ́ àwọn tó ṣe pé ń gbọ́ ọba ṣẹlẹ̀ tán tó eléyìí ti ń tọ́ka sí kó ti ṣe ọlọ́run ọba ni mí tẹ́ ẹ bá nírọ́ ni mò ń pa wọn ò kì í ṣe ojúṣe ọlọ́run ajẹ́pẹ́ ẹ̀yin náà múrú ẹ̀ wọ́n náà gbogbo ẹ̀. bá ṣẹlẹ̀ wọ́n ní àwọn tú àwọn lójú mi jàre gbogbo ẹ̀. ń pe àmì ọlọ́run náà nírọ́ òun kò sẹ́ni tó ọlọ́run bá wa ọwọ́ ń fi hàn wá kí ni àtúbọ̀tán ti àwọn alábòsí kọ́nà bá jẹ́ alábòsí kọ́ dẹ́kun rẹ̀ ni o eléyìí ni àbòsí ọ̀sítẹ́láhàn nínú ṣẹ̀ríà oníká gbé nǹkan sáyé tí èsì tẹ̀ bí ká fi fìlà dédì àbòsí nù ká kó bàtà sórí àbòsí nù tòǹtò pè lábòsí wọ́n bẹ̀rù ṣẹ́yìn fi ghayri mahalli ká gbé nǹkan sí àyè tí èsì tiẹ̀ àtòjìjẹ rẹ̀ ni wọ́n ń pè ní alhikma alhikma ọgbọ́n tó dópin òun náà ni wad'u shay fi mahalli ká fi nǹkan sí àyè tọ́tọ́ sí torí wọ́n sọ pé hadha rajulun hakim eléyìí o ọlọ́gbọ́n ni wa hadha rajulun alábòsí lélẹ́yìí ṣùgbọ́n àbòsí nínú báwa ti ṣe ń lò léde Yorùbá wa ọ̀fẹ́ tayọ gbígbé nǹkan sáyé tí èsì tiẹ̀ gbogbo oníyànjẹ gbogbo alámúlùmálà gbogbo bọ́ọ̀bọ́ ọ̀pá bọ́ọ̀bọ́ òbúlẹ́sẹ̀ gbogbo oníkànnìmánì gbogbo onítẹ̀ǹbẹ̀lẹ̀kún alèpé lálábòsí nínú Yorùbá alábòsí ńlágbájá o ìdí ọ̀tẹ̀ là á máa bá o alábòsí ńlágbájá o abatẹnijẹ́ ni o ọ̀fẹ́ nínú Yorùbá ṣùgbọ́n nínú ṣẹ̀ríà àbòsí ni ká gbé nǹkan sáyè tí èsì ẹ máa pẹ́ nìkan lọ́jà rí ẹ dá lẹ́bi ẹ máa yẹ wẹ̀ wọ́n dẹ́ nìkan lẹ́bi wọ́n mọ̀ pé òun lọ́jà rí gbogbo ìyàn ń gbà wọ́n gbẹ́jọ́ tún pẹ̀lú míì sí tún pẹ̀lú míì sí tún pẹ̀lú míì wọ́n ní lóòótọ́ lágbájá ọ̀sàdédé máa ọ̀sàdédé yarí òun náà ló wà lórí òdodo ẹ gbódodo rẹ̀ fún àwọn bàbá bàbá wa ní ẹbí náà lágbé fún tí wọ́n bá ṣe kó ṣe é àwọn alábòsí tí àbòsí wọn tọ́ láàmì làákà a ti ṣe àbòsí náà tó bá fẹ́ ṣe kó ṣe kí ni ó ṣe ọlọ́run tọ́jọ́ dá gbogbo wa ní ó ṣe tẹ́yìn bá sì tó ajẹ́ múra lẹ̀ ẹni tó bá lò ń tó agbára òǹkà nítorí wọn bá ṣe kó ṣe à tólú ẹ bá kọlọ̀ sànù wa. tọ́ innahu la yuflihu adh-dhalimun ọlọ́ni àwọn alábòsí òní sórí rẹ o àwọn alábòsí òní sórí rẹ sí láyé àbí lọ́run láyé àti lọ́run òní sórí tásìrì alábòsí wa tú láyé tásìrì rẹ bá tú láyé sọ̀rọ̀ pé ọkàn àbùkù so tí o bá sì tún tú láyé náà ọba kábùkù láyé ó tún jíyà lọ́rùn tẹ́ máa ń sìn wò lẹ́ni pàtàkì láyé tí gbogbo yín ò lè kàn lábùkù ló jíyà rẹ̀ tó bá di lọ́la àlùkìyà ọ̀pọ̀lọpọ̀ alábòsí lẹ́ni ńlá láwùjọ lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ń pè lẹ́ni ńlá èèyàn ńlá ọ̀pọ̀lọpọ̀ alábòsí lónìí gbàgbára ọ̀bá ká wọn torí tọ́lọ́ àbòsí tẹ́ rí yẹn èèyàn lè máa ṣe kó sórí rẹ̀ o innahu la yuflihu dhalimun <coughs> àwọn alábòsí wọn ò ní sórí rẹ̀ à ń gbọ́ àwọn ń gbọ́ lẹ́nu àwọn Yorùbá tí a máa fi dásà yìí pé ọgbẹ́ wa nú alukur'ani wọn máa wí àwọn ọmọ nípa alábòsí ó lówó alábòsí ó kọ́lé alábòsí ó bí ma ṣùgbọ́n àtúbọ̀tán alábòsí ń kọ́ kò ní da nígbẹ̀yìn ayé wọn lọ́lọ́ ń lọ sọ bẹ́ẹ̀ nínú àyàwó súra o àmọ́ aráàlú pípé ẹ̀ ń parọ́ ọmọ lọ́nà lóòótọ́ kò ní da fálábòsí o ẹgbọ́tọ́lọ́ ní kò ní ṣoríire ṣùgbọ́n gbogbo bẹ́ẹ̀ á ṣe kàálẹ̀ ń páyà kan lọ sọ bẹ́ẹ̀ pé yóò lówó yóò bí ma yóò tún kọ́lé eléyìn àwa wíwọ bẹ ọwọ bẹ àmọ́ wọn ò ní ṣoríire wọn ò ní ṣoríire ó ní ẹ ṣe bó ríire lòun ò ní ṣe àmọ́ wọn ti kọ́kọ́ bàtà àwọn èèyàn jẹ́ náà kò burú múra sí i múra sí i orí ibú rẹ ó lè bá a pọ̀ ni lẹ́yìn ìgbà tó lọ sọ fún wa báyìí ìdẹ́rùbà ni ni o ìdẹ́rùbà ni ni o pé tí wọn náà bá jẹ́ lábòsí kọ́ dẹ́kun o kọ́ dẹ̀yìn lẹ́yìn àbòsí o. tí wọ́n bá sọ pé kọ̀fẹ́ sórí rẹ wàláhì tí ó kò sí ẹni tí ó kò sí ẹnìkan nínú wa tí sórí rẹ àsórí ibu wà á ní sórí rẹ jìnnà sí nínú rẹ ní àbòsí ṣíṣe jìnnà ṣíṣe tọrọ lọ léwọ yá nínú hadith al inni haramtu dhulma ala nafsi wa ja'altuhu bainakum muharrama fala tadhalamu ẹ̀yin ẹrú mi èmi ṣe àbòsí ṣíṣe léèwọ̀ lórí ara mi mo sì ṣe léèwọ̀ láàrin yín ẹ gbọ́dọ̀ ṣàbòsí síra yín ẹ gbọ́dọ̀ ṣàbòsí síra yín sọmọ àtìlẹ̀ tẹ́lẹ̀ yìí wọ́n dúró lórí ìṣèdọ́gba ni wọn ò dúró lórí àbòsí torí ẹ̀ gbogbo ẹni tí wọ́n máa ń ṣe dọ́gba ọlọ́run bò ní dadọ́rọ̀ rẹ̀ àmọ́ gbogbo alábòsí kò ní sórí rẹ̀ gbogbo alábòsí kò ní sórí rẹ̀ ọlọ́run ni wa yawma nahshuruhum jami'a bẹ́ẹ̀ ni ṣé wa yawma nahshuruhum jami'a innahu la yuflihu adh-dhalimuna ṣé tuma rẹ̀ ní ṣe dunya wa yawma nahshuruhum jami'a ìpè àwọn alábòsí ò ní sórí rẹ̀ láyé wọn ò sì tún ní sórí ilé ńjọ́ tá kó gbogbo wọn jọ níwájú ọlọ sétúmọ̀ rẹ̀ nu eléyìí jẹ́ ọ̀kan nínú tafsir tí àwọn olùmọ̀ tí wọ́n fún àyà yìí wípé àwọn alábòsí ò ní sórí ilé láyé wọn ò sì tún ní sórí ilé tó bá dijọ́ gbẹ̀ndà alqiyam àjẹpẹ́ ńgbà máa ń kà á sọ yìí pé. إنه لا يفلح الظالمون ويوم نحشرهم جميعا ìgbà náà láti òdúró ìpè dájúdájú o àwọn alábòsí ò ní ṣoríire o ìyẹn láyé àti lọ́jọ́ tí a kó gbogbo wọn jọ níwájú ọlọ́run ọba rínúróde eléyìí jẹ́ ọ̀kan nínú ohun tí àwọn olùmọ̀ sọ. kejì ó ní wípé ṣe bọ́lá ti sọ pé waman azlamu mimman iftara على الله kadhiba ẹnìkan ò jálábòsí o تدد ẹni الله ويوم نحشرهم جميعا lọ. ونوت yawma nahshuruhum jami'a tó wo báwo ni wọ́n tún ṣe parọ́ báwo ni wọ́n tún ṣe máa parọ́ níwájú ọlọ́run tó bá ti dọ́gbìn dàlùkìyà torí pé wọ́n tún parọ́ níwájú ọlọ́run pé wallahi rabbina ma kunna. mushrikin àfiwọ́ ọlọ́run ọba olúwa wa àfiọ́ búra pípa oluwa wa ayé fi nǹkan mẹ́ níwájú ọlọ́run náà so eléyàn jẹ́ n'iwaju kejì nínú kọjá pé àyà yẹn túmọ̀ sí pé alábòsí ò ní ṣoríire láyé kò tún ní ṣoríire lọ́la àlùkìyàmù àbí kì í túmọ̀ rẹ̀ ọjà sí pé wọ́n sì tún máa parọ́. níwájú ọlọ́run tó bá dijọ́ gbẹ̀ndà alqiyam. wa yawma nahshuruhum jami'a ila nabi muhammad sallallahu alayhi wa sallam udhkur yawma nahshuruhum jami'a rán wọn létí nípa ọjọ́ tá a gbé gbogbo wọn dìde tá a kó wọn jọ lápapọ̀ wọn jẹ̀míà yẹn ó túmọ̀ sí pé kò sí ẹni náà tó lè sá síbi kan látètè kọ́kọ́ ṣe kò sẹ́nìkan tí ó dilẹ̀ mú pé èmi ò ní jáde lónìí o mi ò ní jáde o mọ̀mọ́ná tó bá ní wọ́n rí o wọ́n rí o pé kí ni ọ ti jáde ti pẹ́ nítorí òní òní ó burú òun ò ní jáde ọ jáde náà ni jẹ̀mí á ẹnìkan ò sí kò sì sẹ́nìkan tó ṣe pé báyà orí àtọrun rẹ̀ nìkan ni ó jáde ara yòókù ọ̀ta kú sínú sàárè jẹ̀mí á àpapọ̀. alìjánu màláìka àti gbogbo àwọn èèyàn náà àwọn kàtígórì one lórí wọn kà àwọn kàtígórì sí òkú torí di eléyìí ọlọ́run lọ́jọ́ tó ń kó gbogbo àjọ lápapọ̀ tí ẹ bá wò pé láyé yìí gan-an tí ẹ bá lọ síbi tí gádírìn àwọn èèyàn ti pọ̀ ẹ bá rí èèyàn bíi five million ta ni ó dẹ́ nìkan mọ̀ pọ́ mọ billions táwọn èèyàn lásán jẹ́jọ́ gbẹ̀dà tí bá wọn rò pé kò ní kò ní a lè mọ ọ̀nà tá a gbé ọ̀rọ̀ yẹn gbàǹjọ́ pé tí wọ́n ń sọ bá sẹ́bùrù níbo lẹ́ ń sẹ́bùrù lọ kò sí ọba yẹn lẹ́rù torí pé tó bá pé èèyàn lè gọ síbi kan tí gbogbo ò dàrú ó sì sàn but no way out kọ́lọ́mọ dàkún kọ́ sànù wa o. ثم نقول للذين أشركوا àmọ́ wa sọ fáwọn ẹni tó gbáyé ṣẹbọ àmọ́ sọ fáwọn ẹni tó gbélé ayé pàǹkà míì papọ̀ mọ́ lọ́hùn tawhid tawhid tawhid lọ́lọ́n pè lọ sí díẹ̀ kásìn ọlọ́run ló nìkan èèyàn mélòó nínú wa ní sin ọlọ́run ló nìkan báyìí lẹ́gbẹ̀ẹ́ àwọn ọ̀sẹ̀ bọ́ àwọn ẹlẹ́bọ lọ́pọ̀ jù ọlọ́run máa sọ fáwọn ẹlẹ́bọ àwọn ọ̀sẹ̀ bọ àwọn bàbá lẹ́bọ àwọn agbẹ́bọ níyì gbogbo àwọn àyálòòsà àwọn abọ̀ọ̀sà àwọn abọ́gibọ̀ ọ̀pẹ̀. àwọn amúṣirìkúnà ọlọ́ọ̀ni a máa sọ fún wọn yìí pé ayna shurakaukum alladhina kuntum tazumun kó làwọn orogún yín wà àwọn orogún yín tẹ̀ ń parọ́ pẹ̀lú orogún ọlọ́ọ̀ níbo ni wọ́n wà gbogbo zaama zaama zaama nínú al-Qur'an Ibn Abbas ní ìtumọ̀ rẹ̀ ní kẹ́dẹ̀ irọ́ ìyẹn ni pé ń bo ni gbogbo àwọn orogún yín wà orogún yín ni wọ́n jẹ́ lódodo tẹ̀yìn wá ń parọ́ pé wọ́n lórogún ọlọ́run níbo ni wọ́n àwọn gbanigbani àwọn náà ń wọ ẹni tí wọ́n gbà wọn ni tí wọ́n fẹ́ kí wọ́n gbà wọn àbí bá ń sọ yìí pé ẹ wàláhì àárín wọn rí o. ẹ̀yin ń gbọ́ ṣé ẹ̀yin rí wa rí ṣé ẹ mọ̀ wa rí hmm? lóòótọ́ igi náà la ṣe yín láàyè pé igi a máa rí yàn ẹ dákun ẹ lọ sọ̀rọ̀ àyàn o kóńgbà kóńgbà lójú gírí gbogbo èrè tó bá gbé ojú fún ẹ̀rí yóò rí kóńgbà torí kò lè fi ríran ṣé bá gbé ojú fún ẹ àwa rí yàn àwọn ìtọ́jú abẹ̀mí gan nínú wọn àwọn náà mọ pamọ́sẹ̀ kó lọ́dọ̀ àwọn ẹni tí ó pè wọn lórogún fọlọ̀ pé kíni. ẹ̀yin mọ̀lẹ́kà sẹ́yìn ni wọ́n ń sìn lẹ́yìn èmi ọlọ́run áà o kìí sìn àwa wọ́n ń sìn o àwọn àlùjànnú wọ́n ń sìn nípa àwọn yẹ̀. tọ́ gbogbo àwọn tí wọ́n ń pè ńkọ́ lẹ́yìn ọlọ́run gbogbo wọn pátá ní òtúlẹ̀. ittabarra alladhina ttubi'u min alladhina ttaba'u. ورأوا العذاب وتقطعت بهم الأسباب àwọn ẹni tí wọ́n ń tẹ̀lé tí wọ́n ń pè lẹ́yìn Ọlọ́run ni wọ́n lọ́run àmọ́ wọn ò dáhùn fún gedegbe ládùúgbò nígbà tó gbé adìde ara nìkan ládìde o àmọ́ àwọn eléyìí o tọ nígbà tí kálukú bá rí ìyà nígbà tí kálukú bá rí ìyà tọ. وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرؤوا منا آه أما السيو السيو أواني تسبول السيو tuba tiẹ̀ jẹ́ kó lọ́wọ́ bábá lè lọ fi àyè kan lẹ̀ kí gbogbo wọn padà sáyé ni káwa náà fi hàn án pé kò sí tọ́ka wa náà pẹ̀lú wọn kẹ́ báwọn náà sì jọ wọ́n lọ́rọ̀ wa lónìí wọ́n sọ di dírámà They give us another chance. No more chance. Subhanallah. ọ yẹ kí ọ̀sẹ̀ bọ́ máa dúró Ọjọ́ tí tú bá lọ́nà lọ yẹ kó dúró Ọjọ́ ọjọ́ pé lọ yẹ kó máa dúró àbí kó tètè tú wo gan-an ni wọ́n gbàjọ́ orogún táwọn pẹ̀lú ọlọ́run ni wọ́n jọ dẹ́dá ni àbí àwọn òtí ẹ̀ lágbára láti pẹ̀lú rẹ̀ dẹ́dá ṣùgbọ́n ipò tiwọn àyè wọn ọmọ lórí pé wọ́n jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fún un nígbà tí ń da àwọn ní po símẹ́ǹtì ìgbà tí ń da àwọn ní gbé búlọ́ọ̀kù ìgbà tí ń da àwọn kan wọ́n ní ọlọ́run ti dá ojú ọ̀dá mú àwọn kan ń bá a ṣe kí ni installment assembly làwọn ń se jábí pijot Nigeria limited fẹ́ràn kókò limited ó limited pé wọn ń tó ní wọn pé àwọn o assembly làwọn ń ṣe ńgbà tó lọ ń dojú kalẹ̀ àwọn máa wò pé òkè ojú wo ló ṣe déédéé agbárí ẹ̀tì wọ̀ ewu làwọn ṣe fọlọ́ mẹ́ tí wọ́n ṣe jórogún fọlọ́ subhanallah ìmọ̀ wọn wá wà lónìí kò síbi tí wọ́n ti lè rí wọn mú wa àwọn òòṣà kúgbékúgbé níbo ló ti lè mú wa wọ́n sì sọ fún wa lónìí kò túbà olóòní túbà olóòní túbà torí pé táwọn bàbá yín ṣe kùnà. wọ́n bí ọ léèrè òòṣà pópó ti gbódò lọ nígbà tí gbẹ̀ndà kìyàmẹ́ wọ́n gbóná wa pé ìwọ òòṣà pópó yìí àwọn èèyàn ló gbọ́mọ̀ sọ land wọ́n ní làwọn ń sìn sọ̀rọ̀ mọ̀ pé gbogbo nǹkan ló máa sọ̀rọ̀ sá pé kí ni ń gbọ́ fún òtí ẹ̀ mọ́ ibi tí ń gbogbo mọ̀ sọ làǹdù láti wá páwọn èèyàn yìí ok ok Ìbàdàn tẹ́ ń péjọ sídìí rẹ̀ tẹ́ ń bọ́ òkèjẹ́ ọ̀dà fáwọn òkèjẹ́ àwọn olówó òkèjẹ́ àwọn òbí káwọn aboyún ọmọ bí wẹ́rẹ́ òkè. Okay ẹ̀gbọ́n nǹkan bẹ wọn gbé oko Ìbàdàn náà wá àwọn eléyìí wọ wọn ń sìn láàyè ẹ ohun òkúta lásán lẹ́yìn ń sìn ọdájú pé tìyín ti ta Ọ̀ṣun Òṣogbo ńkọ́ òun náà wọn wọ wá wọn ṣe ti sọ kínní kan Ṣàngó kínní kan wọn ti pè ọya gbogbo wọn wọ wá kékeré ẹ̀dàkùn tójú bá ti ń tẹ̀ ń sìn ojú tí ẹ̀yin náà yóò sì tó kò tì yín ó tì yín láyé wọ́n tún wọ́ Jésù náà wà Ànábì Isa alayhi salam anta qulta linnasi ittakhiduni wa ummiya ilahayni min dunillah tó ti síwájú qala subhanaka ma yakunu li an aqula ma laysa li bihaqq kò tọ́ sí mi kí n sọ ní tí ò tọ́ sí mi náà yà pa ẹsẹ̀ mbẹ. ẹni tí ń sin ṣé wà Amadu Tijani ó mú Tijani náà wà. àwọn tí ń sìn ọ́ ni wọ́n ní wọ́n lọ sọ pé àwọn òdìjọ́ èrò ó kọ́ àwọn mi ọ̀nà ẹ̀bùrú kan àti ó gbá àwọn wàlìjẹ́ náà pé ẹ́ èmi ò rí wọn rí o èmi gan ò tí ì mọ tí ń bá lọ lónìí. àti sí Abdulkadir Jailani ẹ máa sá àwọn tí ń sìn gbogbo wọn náà wọ́n kó wa pé tọ ìwọ wọn ní ìwọ lọ́lọ́run àwọn nítorí pé wàláì ọlágbẹ́ndà kẹ́hámù ògbóná tí ẹ bá rí àwọn arọ tí gbogbo àwọn tọ̀ríkọ̀ yẹn ń pa ọwọ́ ọ̀sùn nínú alfuyudọ́tù rọ̀bàníyà tí àwọn kàdíríyà ah! àwọn ọ̀rọ̀ burúkú kúnnú ẹ̀ wọ́n fi abdulkadir Jilani wọ́n fi wí ọlọ́run wọ́n lòun lọ gba nuhalẹ̀ pẹ̀lú ọkọ̀jú omi tí òjò tẹ̀rì òun ni òjò nójú ànábì Ibrahim òun náà ni òjò Musa tẹ̀rì òun ló gbé Ìsá lọ sí sámà ọlọ́run á èsì kama kàn máa ṣe tọ̀rí kọ ọ̀rọ̀ kẹ máa tanra yín jẹ orí dúdú kọ mọ́ wàá mà torí pé wọn làwọn kàn ń gbọ́ tíra yìí tíra àwọn ni tíra àwọn kàdìríyà ni lọ béèrè lọ́dún báyà lójú hundred naira lọ alfuyodot arọ̀bàníyà kálukú kọ́ra ẹ̀ káwò Tira pilẹ̀ nu lọ́dọ̀ wọn kó o tó ṣàlàyé bó ti ṣe jẹ́ fún àtọ́ àkọ́dìríyà. kò ní bàbá ipò wo la fẹ́ tó fòyè òdọ́tù sí bàbá a ah! ògidì tíra nù kọ́ wa lọ rà mo bá rà pé èyí tí wọ́n wá wí nù ògidì tíra báyìí báyìí torí rí abìkan náà ni wọ́n gbé pẹ̀lú ru Abdulkadir Jelani yẹn lágbọn Syria àmọ́ Iraq ó ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí wọ́n ń sọ pé Abdulkadir lọ́sọ́ lọ́sọ́ lọ́sọ́ yìí tí wọ́n mú anurú àwọn tíra yẹn kì í sá Abdulkadir lọ́sọ́ òun náà láwọn ṣàtọ̀hátì òun láwọn sọkúsọ wà má kò tó èyí tí wọ́n fi ń tì sí lọ́dọ̀ ẹ̀ máa kọ́ ọmọ lẹ́yìn àwọn ló máa ń ti ọ̀gá sí kòtò torí ẹ gbogbo tí wọ́n ń sìn lẹ́yìn Ọlọ́run ẹni tó ń sìn Ibrahim Inyas gbogbo wọn ó kó o wọn gbé Inyas náà wá. أين شركاؤكم الذين كنتم تزعمون àwọn orogún yìí dà fọ́tò Inyas lọ́rùn Inyas lára lé sọlọ yínú tẹsí gbogbo ara ju àwọn ọmọlẹ́yìn Pọ́ọ̀lù wọ́n máa gbé fọ́tò rẹ̀ kánì fifty fifty náà fẹ́ kú ṣùgbọ́n àwọn ọmọlẹ́yìn ọ̀jẹ̀ ọkọ̀ tíra ní Ibrahim Inyasi yẹn tí wọ́n ń pè ṣèṣe àbí kìíní kan àwọn tó bá lọ sí Kaulakh ní Senegal ń bẹ̀ yẹn Allah ó rí ẹbọ ẹbọ tó kí nídìí sàárè Inyasi bí wọ́n ṣe ń sìn tí wọ́n ń pè àwọn alùsùnà kan sọ̀rọ̀ kan kan máa pé wọ́n ń báyìí wọ́n Senegal jìnnà kò lọ́wọ́rán tí ìmánì bá ń bẹ lọ́kàn rẹ wàlẹ́ wọn mọ̀ pé ọlọ́mọdé àwọ̀nà kọlọ́wọ́ ìranù tí wọ́n ń ṣe ń di sàárì kódà wọn kà á kún ju ká lọ sí hajj lọ ọmọ ọmọ ṣẹ́ ó tún wá gbókùn jọ̀gá lọ ṣe é fura khalifa ta ló ń lò ń jẹ Amadu Tijani èyí tí wọ́n ń ṣe nídìí sàárè tiẹ̀ tún kọjá èyí tí wọ́n ń ṣe nídìí sàárè Ahmadu Tijani ní Fas ní Morocco lọ Maghreb ní dàkún torí tọ́lọ̀ níbo ni ẹ bọ́ ráyè wọnú Islam náà rí táwọn yẹn fi wá yọ̀sẹ̀ bọ̀ báyìí ọmọ apẹni tó ti kú tí kó tó kú kí ló lè ṣe fún ọ ó sú wọn lójú títí títí títí lójú ayé rẹ̀ ìgbà kan ọmọ rẹ̀ kan wà obìnrin ni ó máa wá sí nàìjíríà ń bì tí ó tún máa ṣe lè máàmù fún gbogbo ọkùnrin gbogbo wọn sùn wọn kọ rí ibìkan náà ẹsìn ní Málìkì lẹ́yìn nínú Málìkìyà wọn ni wala tajuzu imamatul mar'ati mutlaqa kọtọ kóbìnrin ó ṣe lè máàmù rárá fáwọn ọkùnrin nìkan ni o àbí fáwọn ọkùnrin àtàwọn obìnrin àbí fáwọn obìnrin lásán Málìkìyà lẹ́wọ̀n nísinsìnyí lè máàmù fáwọn sítù kìnnìkan gbogbo wọn sì tò sẹ́yìn rẹ̀ gbogbo àwọn ṣéwù ṣéwù ńláńlá wọn sì tò sẹ́yìn rẹ̀ ẹran kó lódò nìyẹn ṣéwù yẹn túmọ̀ sí lódò gẹ́gẹ́ bí ṣéwù ṣe túmọ̀ sí kẹ́tẹ́kẹ́tẹ́ yámàn torí di eléyìí báyìí ìmọ̀ náà wá dà pé àlùbáríkà ni ẹ̀kàn rí lóbìnrin ni bẹ́ẹ̀ mọ̀ pé báwọn ṣe máa ṣe ni pé ẹ̀kàn rí lóbìnrin ni bí ṣéwù tí wọ́n rí tí mo ti sọ náà ọkàn rí pé gúldà ni omi àlùbáríkà. gbogbo tí wọ́n ń pè lẹ́yìn Ọlọ́run Ọlọ́run bó kò jọ Ọlọ́run bí wọ́n léèrè ń bolẹ kó sí lónìí wọ́n ń bẹ nínú àwọn èèyàn náà lónìí tó ni wọn bọ wàláhì ẹnìkan náà ló lo ipò ǹjẹ khalifa ṣéwù kan mùkọ́dámù kan kìnnìkan kan sọ sáré wọn gbogbo bolẹ kó sí lónìí wọn ní sàlọ́lá kìnnìkan mo ti sọ́njọ́ ní ìjọ ẹnìkan ò ẹnìkan ń sáré pé kóun lè bá sọ láti lẹ́yìn rẹ̀ so bàbá mi bá ní mo gbé àlùwàlá ńsán ọlọ lọ tó nù sọlá àlùwàlá lásán ẹ̀dàpọ̀ ògbólú ìtayọ ẹnu àlà so gbogbo irú àwọn eléyìí sí irú rẹ̀ náà lèyàn àṣetò fi wà lìjánà eré lẹ́ ń pa lìjánà ni. nídìí sàárè Usman bonu Fodio náà ní Sokoto ń bẹ̀ ọ́ ní tí wọ́n ń bi ebo bi sọ́dà ni kò kúkú dá bí ẹbọ bí ẹbọ gbogbo ẹ ẹbọ tiẹ̀ ni wọ́n hajj láì tí lọ sí sàárè hajj rẹ̀ ò tí pè nàtó aṣọ náà dòòsà kan bẹ́ẹ̀ náà ni ẹnìkan ẹnìkan ló kú àwọn èèyàn agbèrè láti ìlú kan wọn lọ bẹ̀ wọ́n ní ìgbà tán sọ pé kú sí ìgbà táwọn débẹ̀ ọ̀rọ̀ bíi àwà méjì ni káwọn tó débẹ̀ wọ́n ti kọ́ ilé lé orí sàárè rẹ̀ wọ́n sì ti múra dẹ́kìn wọ́n ní wàhálà àwọn ìyanu ni gbogbo ojú two lọ láàrin ìgbà tán sọ fáwọn pókú táwọn sì gbéra débẹ̀ wọ́n ti sin wọ́n ti kọ́ ilé lórí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe àmì pé àwọn dẹ́kẹ̀ẹ́ ẹ dákun bọ́lọ̀ ńlọ́ba ni kí wọ́n ṣe ṣé wọ́n ṣe wọn ò ní ṣe torí mélòó lẹ́ ń ṣe nu tọ́lọ̀ ní kẹ̀sì. أين شركاؤكم الذين كنتم تزعمون àwọn orogún yín dà lónìí ó yẹ kí wọ́n lè yọjú ṣe níjọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmọ̀ náà ní kálukú palẹ̀ mádé ẹrù ẹ̀mà kí ló dé tí àwọn ẹni tí ń ṣe ẹ̀sìn alágbélébù tí wọ́n sì ń sọ̀rọ̀ jésù jésù jésù jésù gbogbo gbà síbẹ̀ yìí náà mà wọ́n lò ní kíni olùgbàlà kí ló dé tí tìjáni náà sì di tìjáni wọ́n gbà pé ahmadu tìjáni ni ó ṣe kíni ní ọgbọ̀nla bẹ́ẹ̀ náà ni kọ̀dìríyà kí ló dé tó fi di kọ̀dìríyà àwọn nígbàgbọ́ pé abdulkadir jelani ni ó ṣe kíni ní ọgbà wọn là bẹ́ẹ̀ náà ni gbàdáwí kí ló dé tó náà di gbàdáwí wọ́n gbà pé muhammadu gbàdáwí ni ọgbọ̀nla bẹ́ẹ̀ náà ni ìní ọgbọ ńlá tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà sáfù kan gbogbo wọn jọ ni gbogbo wọn wà lónìí ńbo ni wọn wà ìdí nu tó fi jẹ́ pé à ń sọ à sì tún wì gbogbo ọ̀nà tí máa gbìyàn wà lójánná ni wọ́n ti tì yàtọ̀ síta wa torí tẹ bá wò wò ẹ ní ṣe wàhálà jìnnà wàhálà ìyànjú gbogbo aláyé yìí kò ní pé bóòlù àṣẹ wájú ọ̀gbìn dàlẹ́ kí á mà tá a ní sórí ibò tó bá jẹ́ bẹ́ẹ̀ a ànábì tí ọlọ́run ti rán sí wa nù ọlọ́run sì ṣàlàyé pé ẹni tí ọba tẹ̀lé tiẹ̀ yóò ṣòfò kí ni mo tún wá fẹ́ máa lọ bá àwọn kan sí nítorí wọn lọ gba àwọn branches mi ojú ọ̀nà tó jẹ́ main road sí wà ń níṣẹ́ à ń lọ sẹ́kọ̀ọ́ ṣé express láti bí títí dẹ́kun lọ́yẹ kátọ̀ ni àbí ká máa lọ gbanú gbó kan kíní kan ìjẹ̀bú rẹ́mà ìjẹ̀bú kíní kan àwa lọ yọ síbi kan tá a mà. àbọ̀ ní tààrà ọ̀nà tààrà lọ́yẹ torí pé kò fẹ́ ibú ọlọ́mọdé á sórí ibú ẹ̀sìn rọrùn ẹni tí bá ń wá wàhálà ni rí àwọn ẹni lérò wọn ṣùgbọ́n kò sórí ire níbi tí wọ́n ń gbà kò sórí ire níbi tí wọ́n ń gbà àwọn ọ̀sẹ̀ bọ gan-an tí wọ́n bá bi wọ́n léèrè pé kí ló dé tẹ̀ ń bọ àwọn igi tẹ̀ ń bọ ipẹ̀ wọn ni mọ́ọ̀nà àbòdò hùn kì í sì pa ń sìn wọn lódodo kì í sì pa ń sìn wọn lódodo ṣùgbọ́n tó sàtà sí ń péjọ síwájú wọn òun náà nílé yuqarribuna ila Allahi zulfa à ń fẹ́ káwọn fà wá lọ à ń torí àwọn da àwọn àjò ọlọ́run àwa burú ẹ̀rí pé ògbóhùn tí kálukú náà ń ṣe tí wọ́n fi lọ wẹ́ nìkan tí wọ́n di ẹsẹ̀ rẹ̀ mú wọ́n ń wò pò ní oṣù kínní ní ọ̀wọ́ àwọn dọ́dọ̀ lọ èèyàn ní garanti bóòlù ṣe wáá fẹ́ garanti èmi tó ọlọ́run máa bí wọ́n léèrè níbo làwọn tẹ̀sí sorogún fọ́lọ́run wà ọlọ́ni thumma lam takun fitnatuhum illa an qalu wallahi rabbina ma kunna mushrikin. ọlọ́run ní fìtínà wọn nígbà tá a dán wọn wò níjọ́ gbẹ̀ndà alkiyama ọlọ́run bí wọ́n léèrè kése kó lè dáhùn ọlọ́run bí wọ́n léèrè kó lè dojú tì wọ́n ni. ayna shuraka'ukum alladhina kuntum taz'umun níbo ni wọ́n wà àwọn orogún yín tẹ́ ń lérò pa àwọn ní ọgbà yín lẹ̀ níbo wọ́n wà ọlọ́run bí wọ́n lè rí kún lè bá a àwọn nù níbo ni wọ́n sá pamẹ́ sí. ọlọ́run bí wọ́n lè rí kó lè torí ta ní jẹ́bẹ̀ tí ó yọjú pé kí ni. so ọlọ́run bí wọ́n lè rí ó ṣe àdánwò yìí fún wa láti dójú tì wọ́n ní gézé kíkún èsì wọn wọn bá rí mú wa ọlọ́run nígbà tá a wá dá wọn wò ẹ̀ máa ń tẹ́sẹ̀lẹ̀ kó sin tí wọ́n rí wí ju ikpe wallahi rabbina a fi wọ́n ọlọ́run ọba olúwa ẹlẹ́dàá wa búra máa kunna mushriki àti gbàkanjọ́ tẹ̀wọ́rí tẹ́lẹ̀ náà ahawulawala kò kí náà ó kọ̀ wá lẹ́yìn jẹ́ mùsùlùmí náà dẹ́ ṣé mùsùlùmí lẹ́yìn láyé wọ́n tún búra láti fi kàn rọ́ńpá pípé wallahi rabbina. abúra ìrọ̀ ọlọ́run olúwa ẹlẹ́dàá wa máa kunna mushrikin wípé àfìgbà kan jẹ́ ọ̀sẹ̀ bọ́rí o àwọn náà máa mọ́pámọ́sẹ̀ kúrò nínú ẹbọ wọ́n máa yọ páyọsẹ̀ kúrò nínú ẹ̀kọ́ áhàó áhàó ń gba àwọn ìrìkọ́ lọ́wọ́ bá ń ṣàforíjìn ń ṣàmójúkúrò àwọn náà wá fẹ́ mọ́mìnì láìsí ara àwọn bẹ́ẹ̀ lójijì kò sí ọ̀nà lónìí o àbí ẹ́ kò sọ́nà o ìmánì ni o ká máa sọ pé wàláhì àbí òye wàláhì ṣé ẹ̀ ń gbọ́ tí wọ́n wí <laughs> wàláhì rọ́bìnà máa kún náà tọ́lámbá ti bí wa wàláhì rọ́bìnà wọ́n rò pé bí ilé ayé ni bí ilé ayé ni tádájọ́ ọmọ òkú gbọ́dọ̀ àwọn yẹn ṣe wá lè panupọ̀ wí nǹkan kan kò lè jẹ́rọ́ à kí ni sọ́lọ̀ pàrọ́ Ibn Abbas radiyallahu anhuma ọlọ́lọ́wọ́ máa forí jìn àwọn ẹni tó gbélé ayé sí lọ́hùn lónìkan ọlọ́wọ́ máa forí ẹ̀ṣẹ̀ wọn jìn wọn gbogbo bẹ́sẹ̀ wọn bá ṣe tóbi tó ń gbà tí wọn ò ti ṣẹbọ sọ́lọ̀ ọlọ́wọ́ máa forí jìn wọn ìgbà táwọn ọ̀sẹ̀ bọ́ bá wá rí léyìí wọ́n máa sọ pé inna rabbana yaghfiru dhunub dájúdájú olúwa ẹlẹ́dàá wa ń ṣe kò tí ì sórí jiyàn lórí ẹbọ fata'alaw naqul ẹjọ ẹyin náà máa bọ ẹjọ akóra jọpọ̀ ká sọ fún pé inna kunna ahla dhunub ọlọ ẹlẹ́ṣẹ̀ la láyé walam nakum mushrikin àjọṣẹbọ ẹlẹ́ṣẹ̀ lásán àjọṣẹbọ Ọlọ́run bá wá ní ama idh katamu shirk okay. tẹ́ ẹ bá ti lè gbé ẹbọ yín tẹ̀ ń sí tẹ́ ẹ gbé pamọ́ fàtìmù ala afwahihim tí wọ́n bá ti gbé ẹbọ wọn pamọ́ ọ̀ya kẹ́nu wọn pàdé kọ́ má sọ̀rọ̀ mọ́ fa yukhtamu ala afwahihim ọlọ́wọ́n bó mú kẹ́nu wọn pàdé ẹnu dìpa fatantiqu aydihim ọwọ́ ọmọ wa sọ̀rọ̀ wa tashhadu arjuluhum ẹsẹ̀ ọmọ ẹjẹ́rìí. bima kanu yaksibun sí ní tí wọ́n fa'inda dhalik nígbà tọ́rọ̀ bá di báyìí ya'rifu al-mushrikuna ahmad ọ̀sẹ̀ bọ́ wàá anna Allaha la yuktamu a kì kan pamọ́ níwájú ẹ̀ sí ẹ̀yin lẹ sọ pe ẹsẹ̀ ó sì máa jẹ́rìí kékeré ni ọsẹ bọ́ paraku tó gbólẹ̀ tí wàá wí. tó ọlọ́run bá sọ nínú àyà òní yawma idhin yawaddu alladhina kafaru wa'asaw ar-rasula law tusawwa bihim al-ard wa la yaktumuna Allaha haditha. lọ́jọ́ yìí nígbà tí ọ̀rọ̀ bá rí báyìí tọ́wọ́ ń sọ̀rọ̀ tẹ̀sẹ̀ ń jẹ́rìí àwọn ẹni tí wọ́n sọ́lọ́ tí wọ́n ṣe ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n máa ran kàn bí kápẹ́ kí ilẹ̀ kó tiẹ̀ gbé àwọn nù pé á ìyẹn gbọ́rọ̀ pamọ́ fọlọ́ torí ẹ̀ eléyìí jẹ́ ní ọ̀sẹ̀lẹ̀ sí wọn tó bá dúdú ọ̀gbìn ní alùkìyàn. ọlọ́run ọba wa ọwọ́ nínú hadith eléyìí tí Abu Hurairah radiyallahu anhu gbé jáde ó ní Abu Hurairah sọ pé ọlọ́run pàdé ẹrú ọlọ́run máa sọ yìí pé ìwọ yìí dáhùn ǹjẹ́ wọn àti ǹjẹ́ wọn apọ́n ọ lébi nílé ayé ǹjẹ́ ń ṣe ọlá síwájú bí ǹjẹ́ ń mọ níyàwó ǹjẹ́ ń mọ ọlọ́kọ bí ǹjẹ́ wọn tẹ ẹṣin lórí ba fún ọ bí ǹjẹ́ ń tẹ ràkúnmí lórí ba fún ọ bí ǹjẹ́ ń ṣe ọ lẹ́ni tó lórí táwọn èèyàn bí. ǹjẹ́ ń ṣe ọ́ tí ń jẹ ká gbogbo ibi tó wù bí ẹ̀rù ọ̀daràn ní bẹ́ẹ̀lẹ̀ ayọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ìrẹ̀ olúwa mi ọlọ́run bá wa sọ yìí pé ọlọ́run bá wa sọ pé ẹnìkẹ́ mùlàkì ǹjọ́ o tiẹ̀ ṣe làákàyè bí ikọ́ pàdé mi ọlọ́run ọba bí lọ́jọ́ kan ẹ̀rọ sọ pé rárá ìrònú pé fẹẹkúl Ọlọ́run wa dá lóhùn pé inni ansáka kama nasitani èmi náà ń gbàgbé rẹ lónìí o yọ ibo ti ṣe gbàgbé mi bẹ́ẹ̀ lọ́lọ́run tún pàdé ẹrú kejì ẹrú kejì náà oná tún fìdí rẹmi gẹ́gẹ́ bí ẹni àkọ́kọ́ tún fìdí rẹmi ẹni kẹta Ọlọ́run tún sọ fún gẹ́gẹ́ bó ti sọ fẹ́ni àkọ́kọ́ àtẹni ẹ̀kejì òun ọmọ wa dà ní pé ìrẹ olúwa mi èmi gba ọgbọ́ láàyè wa bi kitabi àti tírà rẹ wa bi rasuli àti òjíṣẹ́ rẹ muhammed sallallahu alayhi wa sallam mo sì ṣe sọlẹ́t mo gba àwẹ̀ mo sì sàrà sọ gbogbo dáadáa eléyìí torí ṣe láyé lóde wọn bó ṣe lágbára hàn àbó ra ni ọlọ́wọ́n bá wa sọ pé ọ̀dà níbi tó bá bó ṣe wí náà lọ̀rọ̀ bá rí lágbọ̀n kan báyìí wa sọ fún ní ìsìn o á gbé ẹlẹ́rìí dìde tí ó jẹ́rìí sí ń tọ́ ọ sọ̀n kí o ti sọ̀nù òun ń gbọ́ lọ́n gbọ́ ń nábì gbọ́ òun ṣe sọ̀láàt òun ṣe sàrà òun ṣe kí òun zaka kòkòrò dúró ẹlẹ́rìí á gbé ẹlẹ́rìí wá tí ó jẹ́rìí lé ọ lórí. sẹ́mi pé tí nǹkan bá rojọ́ kalẹ̀ tá a ní òkè òkè gbogbo ń tọ́ sọ ń dáa ntí ọmọ retí ni káyọ̀ pé kó wọn lọ mẹ́lẹ́rìí wá tá a bá gbàgbọ́ àmọ́ ní ìsìkése pé lọ mẹ́lẹ́rìí wá dóńbì àwọn mẹlẹ́rì wà fún ọjọ́ jẹ́rìí lé ọ lórí ẹ̀rù ọba yẹn peter wa lọ́mọ̀ pé mo ṣe kó nìyẹn ṣe fẹ́lì ọlọ́ni á gbé ẹlẹ́rìí kan wá tí ó jẹ́rìí yọmọ á ronú táwa lẹni tí ó jẹ́rìí fún mi ọlọ́wọ́n bó ti ẹnu ẹ̀ ó ti pa ọlọ́wọ́n bó wa sọ fún itan rẹ̀ àti ẹran ara rẹ̀ àti eegun ara rẹ̀ ọ̀ǹtẹ̀kì ẹ̀ máa sọ̀rọ̀ ẹ dákun bó la fẹ́ sá lọ bó lèèyàn fẹ́ sá lọ mọ́ ìtàn rẹ̀ lọ́wọ́ tí ò ní jẹ́ pé tán náà ní gbé ká bó la fẹ́ gbà sá lọ mẹ́ran ara wa lọ́wọ́ tí ò ní jẹ́ pé ran ara náà làtún fi ń sá ọlọ́run ni gbogbo yẹn yẹn máa sọ̀rọ̀ fatamtiq fakhiduhu ìtàn sọ̀rọ̀ wa ẹran ara rẹ̀ sọ̀rọ̀ wa àwọn eegun rẹ̀ sọ̀rọ̀ bí amẹ́lẹ́hì pẹ̀lú gbogbo sẹ́tù sí láyé wẹ́dẹ́ẹ́lìkẹ́lì ọ̀rẹ́dẹ́rọ́mí nàfẹ́ eléyìí ọ̀sẹ̀lẹ̀ nítorí kó lè bá a máa wọ́nà tó fi fi àwáwí lórí ẹ̀mí ara rẹ̀ pé a wọ́n parọ́ wọ́n parọ́ oríkèé mi wẹ́dẹ́ẹ́lìkẹ́lì mùnàfẹ́ mùnàfẹ́ torí pé ńgbà tí oríkèé lò ṣe bẹ́ẹ̀ kò sọ wí. alladhi sakhita Allahu alayhi ẹni tọ́lọ̀ ń bínú sí. lẹ́yìn ìgbà táwọn bá parọ́ báyìí lérò pé irọ́ lè la wọn kò sì sí rọ́njọ́ gbìndà náà kí ló dé tán parọ́ wọ́n ní nítorí pé manazil àwọn ìgbésẹ̀ ìgbésẹ̀ ni nínú ìgbésẹ̀ kan wọ́n rò wípé táwọn bá parọ́ àwọn lè rọ́nà lọ nígbà tó hàn sí wọn pé ọba bẹ̀rẹ̀ sí ní sòdodo kò ọlọ́ni ọ̀nbọ̀r kayfa kadabu ala anfusihim wa dhalla anhum ma kanu yaftarun sí làákàyò ìrà nàbì sallallahu alaihi wasallam sí làákàyò ìwà mùsùlùmí tó ń gbọ́rọ̀ ọlọ́run báwo ni àwọn èèyàn yìí ti ṣe parọ́ mórí ara wọn ní tí wọn ṣe wọn láwọn ṣe èyí tí wọ́n ṣe wọn láwọn ò ṣe kò bí wọ́n ṣe ń parọ́ mórí ara wọn bẹ́ẹ̀ làwọn ọ̀sẹ̀ bọ̀ àwọn ọ̀sẹ̀ bọ̀ wọ́n máa parọ́ mọ́ra wọn wọn máa rò pé irọ́ lè bọ́ àwọn yọ ebi irọ́ náà lẹ́bọ irọ́ náà lẹ́bọ òòṣà kankan sọ̀rọ̀ wọn ò lò sà sọ̀rọ̀ òòṣà kankan gbè wọn wọn ò lò sà gbèmí irọ́ wọn ò ní yìí wá ifo fún wa ní kankan wọn ò ní ló fún àwọn mi kò gbogbo ṣe sọnù mọ́ wọn lọ́wọ́ irọ́ bómi àṣírí tú ọlọ́run á ní àwọn kèfèrí yẹn wọ́n létí o àwọn náà lójú o àwọn náà lọ́kàn o ẹni tó létí ọ̀rọ̀ ọlọ́run ni wọ́n sì ń kà sí yẹn létí sáfẹ́ pàwọn náà gbọ́ ni kí ló dé táwọn ò ṣe wà o wọ́n lójú gbogbo ntọ́lọ́wọ́n bá mú wá lánìí wọ́n ń rí òṣùpá là sí méjì ọ̀kan lọ sí bùlà ọ̀rùn ọ̀kan lọ sí bùwọ̀ rẹ̀ gbogbo ayé ló sì rí pẹ̀lú àlàfo ńlá láàrin méjèèjì àwọn náà lójú kí ló dé tí wọn ò gbàgbọ́ wọn létí wọn ń gbọ́rọ̀ kí ló dé tí wọn ò gbàgbọ́ ọkàn wọn ń bẹ kí ló dé tí wọn ò gbàgbọ́ ó ṣeé ṣe káwọn máa béèrè bẹ́ẹ̀ Ọlọ́run bá wa ń sọ ìdí abájọ tó sì jẹ́ pé kèfèrí ẹ̀yin ọmọ lọ́gùn islam sí létí ẹ máa pariwo ẹ ṣe islam ẹ ṣe islam kí ló dé tí wọ́n fi gbàgbọ́ kí ló dé tí wọ́n fi gbọ́ ìdí lọ́lọ́run fẹ́ ṣàlàyé fún wa yìí tó bá jẹ́ pé wọ́n gbọ́ wọ́n gbà àwọn náà bá di mùsùlùmí ṣùgbọ́n nǹkan kan ti ṣe wọ́n ní tó ṣe wọ́n bẹ́ẹ̀ bá máa bẹ́ẹ̀ sí lè mú kúrò gbogbo wọn ní ọgbà islam ẹni tọ́lọ́wọ́n bá bá wá fẹ́ sórí ire wa ni ó mú ní ti ń dí wọn lọ́nà kó fún òní ọgbà islam àmẹ́ni tọ́lọ́ wọn bá mú kó fún kò sí bó ti lè gba islam ọlọ́ni wa minhum man yastami'u ilayk ọ̀nbẹ nínú wa ẹni tó ṣe kó máa ń tẹ́tí gbọ́ọ̀rọ̀ rẹ̀ bá ń sọ̀rọ̀ kó máa ń tẹ́tí gbọ́ọ̀rọ̀ rẹ̀ àwọn olùmọ̀ nípa tafsir wọ́n ní man yastami'u ilayk ọ̀rọ̀ èèyàn púpọ̀ lọ́lọ́wọ́n bá ń sọ ọlọ́run sì mú wa bi sighatil ifrad ní ọ̀nà tí ń tọ́ka sí pé èèyàn kan ni kìí ṣe èèyàn kan èèyàn púpọ̀ ni ìdí tọ́lọ́n fi sọ pé yastami'u ilayk òní pé mánì ẹ mufrad ni ó tilẹ̀ jẹ́ pé ìtumọ̀ rẹ̀ ó lè kárí gbogbo ń tọ́pọ̀ so ìdí nu tọ́lọ́n fi sọ pé yastami'u ilayk ay wa minhum man yastami'una ilayk ọ̀nbẹ nínú wọn àwọn tó ṣe pé wọ́n máa ń tẹ́tí gbọ́ ọ̀rọ̀ wa Nabi sallallahu alaihi ó yàtọ̀ sí yẹ̀sítẹ́míù yẹ̀sùmáù ọ̀ ń gbọ́ tó ń ti pé kò wù ú gbọ́ ó lè wù ú gbọ́ ó lè má wù ú gbọ́ yẹ̀sùmáù nù gbogbo ń tà ń gbọ́ láyé yẹ̀sùmáù wọn a máa pè nítorí pé ìwọ gẹ́gẹ́ bí ẹni tó létí tọ́lọ̀ ò sì di ọ́ létí gbogbo ń tọ́ bá ṣe gbọ́ ìwọ náà gbọ́ kì í sì ṣe gbogbo ń tọ́ ń gbọ́ ló wù gbọ́ torí ẹ̀ ló ṣe jẹ́ pé tọ́ bá bára rẹ̀ ń bò tó ń gbọ́n tí ó wù ọgbọ́ ó rí pọ́ tẹsẹ̀ máa rìn pé ẹja kún bí ẹja kún bí kí ni wọ́n fi fún un bẹ́ẹ̀ ni kí wọ́n bá sì gbé ìgbékúgbé kan sí rẹ́kọ́ọ̀dù rẹ̀ tẹ́ ń jọ ń gbélé ọ̀ràn ni sí pé kí wọ́n dákun kún yín lẹ̀ àwọn nìkan wọ́n fẹ́ gbọ́ àwọn ò ní gbọ́ torí pé téèyàn ń gbọ́ eléyẹn kọ̀sẹ̀ kọ̀sẹ̀ kò túmọ̀ sí pé èmi ló wù gbọ́ kò túmọ̀ sí pé èmi ló wù gbọ́ gbọ́. tùmọ̀ ọ̀rọ̀ lọ́nu bí nínú wọn ẹni tó máa ń tẹ́tí gbọ́ ọ̀rọ̀ rẹ ọmọ àmọ̀ tẹ́tí gbọ́ pàtí ẹ̀fẹ́ gbọ́ kí ni wí kí ni sọ ọlọ́ọ̀ni ń bẹ nínú wọn ẹni tí máa ṣe bẹ́ẹ̀ kí ló wá dé nígbà tí wọ́n gbọ́ tí wọ́n gbàgbọ́ kí ló dé tí wọ́n gbọ́ táwọn náà ṣe Islam ọlọ́ọ̀ni sábàbí ni pé. وجعلنا على قلوبهم أكنة أن يفقهوا ṣùgbọ́n o a ti fi èdìdí a ti fi dí àwọn ọkàn wọn bí wọn bá gbọ́ wọn ò ní gbọ́ nígbọ́ ẹni tí wọn gbàgbọ́ yé rẹ̀ fi ṣàǹfààní subhanallah n ti ń ṣẹlẹ̀ sí gbogbo kẹfẹ́ rí ẹlòmíín tẹ́tí gbọ́rọ̀ tá à ń sọ ìbá àti sọ tí èsè mùsùlùmí ṣùgbọ́n ọlọ́run bá ti fi èdídí dí ọkàn rẹ̀ ní dídí ti wípé bọ́ gbọ́ ńkọ́ kò ní ṣe sàǹfààní ìyẹn ni tọ́lọ́run bá ti kọ àkọọ́lẹ̀ kórí ibú ni ó ṣe kú ṣùgbọ́n ni tọ́lọ́run bá bá kọ àkọọ́lẹ̀ fún wípé yọ padà sí Islam ni bí ṣe ń gbọ́ ọ̀rọ̀ tá à ń sọ wọ̀nyí ọlọ́run máa ṣípayọ̀ ọkàn rẹ̀ sí Islam pé eh, ha àṣebí islam ṣe dáa ni àṣebí islam ṣe dáa ni kò ní yé sọ bẹ́ẹ̀ títí tí ó fi múra rẹ̀ wájú kan pé mo fẹ́ ṣe islam tó ṣùgbọ́n àti ọ̀gbàgbọ́ èdídìun yóò bẹ̀ lọ́kàn wọn náà ni tí wọn bá gbọ́ wọn ò ní gbọ́ nígbọ́ ẹni tí ó gbàgbọ́ yìí rẹ̀ fi ṣàǹfààní kọ̀ wá mọ lórí ọkàn lásán wọ́n fi ẹ̀ẹ́dẹ́ni ìmọ̀ ọkọ̀rọ̀ àwọn etí wọn ń kọ́ a ti gbé ẹrù dí àwọn etí wọn ẹrù tó wúwo níjọ wọ́kùrù a ti gbé ẹrù tó wúwo a ti fi dí àwọn etí wọn gbọ́dọ̀ bá tiẹ̀ wọ́bẹ̀ òní wọ́bẹ̀ ní wọ́bẹ̀ tẹni tí ó gbọ́ tí ó wúlò fún bí wọ́n ti ń wọlé gbètí kan etí mi ní ọba wọlé ìgbà tí ọba ara ìjókòó lọ́kàn ajẹ́ wípé ọ̀wọ́ etí kan jáde létí kejì nù. torí ẹni tí wọ́n bá ń bá yẹn wọn ò ní ọkàn ní kò gbọ́ sí o kìí ṣe tí o torí gbogbo ọ̀rọ̀ tá a bá gbọ́ sọ́kàn èèyàn máa dì mú èèyàn gbàgbé èèyàn máa fi ṣe wà o àmọ́ gbogbo tá a bá gbọ́ sétí àti gbàgbé kọ̀là ti jáde ní tí ẹ mọ̀ kí ló sọ kí ló wí pé pọ́npọ́n ti ronú lọ ti ti ronú lọ ara lọ́wọ́ à ń jókòó ọkàn lọ tọ wà ìyẹrù kùlà ayẹtì lẹyìn mìíràn bí ha ọlọ́ọ̀ni tí wọ́n bá rí gbogbo àmì èyí sì ọ̀rọ̀ pé kọ́lọ́hún fún màlẹ́kà ń tíra kọ́mọ wa mú bọ̀ kárí kọ́lọ́hún ló fún tọ́ba tó mú dé ká kan tíra ọ̀hún kárí pé ń bẹ bí wọ́n bá rí gbogbo àmì ọlọ́ọ̀ni tí mo ti ò tí ì ṣẹlẹ̀ pé tó bá báwọn ni ó rí la yu'minu biha. ọlọ́run ni wọ́n ní gbàgbọ́ gbogbo àmì ẹ̀rí nísìn ẹnìkan lè pé kóun lè bá gba Islam ìpèsè òun wa òkú tó jù yìí jù òkú tó kú yìí kò jù ah àwọn òjì òkú àwọn nítorí pé àlágbára rẹ àwa gẹ́gẹ́ bíi ìtaani ó ní tẹ́ bá rí jù ni òun náà bá ṣe Islam. ká parí jí yóò kó kè yàtọ̀ sílẹ̀ yẹn sign number one ó nìkan ló wí tẹ́lẹ̀ àbí òye lọ́ba ni pé mọ̀ ń fẹ́ kẹ́ ẹ sọ pé kí sọ́mọ ọmọ ọ̀rọ̀ góòlù báyìí a lágbára rẹ̀ ọlọ́ba sì nìkan rọ̀ pé ok sign number two ẹ ìwọ lọ sọ pé ọ̀kan ọlọ́ni wa in yaraw kulla ayatin la tí wọn bá rí ẹ má wùlẹ̀ yọra yín lẹ́nu tí wọn bá rí gbogbo àmì wọn ò ní gbàgbọ́ kí lè wọn dara yín láàmú sí ẹ̀yin sá ti pè wọ́n sẹ́sìn ẹ̀ tó bá gbọ́ kórí ara rẹ̀ ẹni tí ó gbà fọ́rùn ara rẹ̀. حتى إذا جاءوك يجادلونك sọba títí tó fi wá di kó wọn bá wà nábì sallallahu alaihi wa sallam wọn mọ wọn máa bọ́ ṣe fanfa wọn ni ehm, màálùú tá a bá dúnbù rẹ̀ kí ni ìdájọ́ jíjẹ rẹ̀ wọn ni à táwọn ti dú lọ́nà tọ́tọ́ tá a dákọ ọlọ́run á jẹ́ ọ̀kẹ́ tá a bá wá bá tó ti kú ńkọ́ kí ni ìdájọ́ rẹ̀ wọn ni à àwọn mùsùlùmí kí lè dáhùn àní jẹ́ ẹ̀ kó láti jẹ òkú ẹran ọ̀nà ẹ̀rí nǹkan mẹ́wọ́ ẹ̀ ń jẹ́ èyí tẹ̀yìn pa ẹ̀ jẹ́ tọ́lọ̀ ń pa ẹ̀wù nǹkan mẹ́wọ́ pé èyí tẹ̀yìn pa ìlẹ̀ dúnbù rẹ ẹ̀ ń jẹ́ ọlọ́run sì pa eléyìí kílẹ̀ tó má ẹlẹ́ẹ̀ni jẹ́ <laughs> wọ́n sì máa bá náà sa àwọn ọ̀rọ̀ tí ò nítumà ọ̀rọ̀ tí ò bá lákàá mu wọ́n á máa bọ́ jiyàn ńgbà tí wọ́n bá wá bọ̀ ọ́. يقول الذين كفروا إن هذا إلا أساطير الأولين àwọn kẹsìrì ọmọ sọ pé ẹ sẹ́rí gbogbo àwọn tí muhammadu ń sọ yẹn fa àwọn àtàní táwọn èèyàn ayé jọ ni táwọn èèyàn alọ́ alọ́ tí àwọn èèyàn ayé jọ máa pa kìnnì kan firawuna kìnnì kan àti gbọ́ gbọ́ gbọ́ àlọ́ ni kìnnì kan àwọn kùfàrù maka àlọ́ ni. wọ́n lẹ́nìkan jẹ́ anọ́dọ̀r ọmọ harf alharf wọ́n ní ń bẹnu àtẹ́lu ntọ́lọ́n fìràn nàbí wa Muhammad sallallahu alayhi gẹ́gẹ́ bí ìṣe gbogbo lórí ibú náà so ó ní. ọrọ onímọ̀ yẹn kó lu muhammed kí ni muhammed ń sọ kí ni rí sọ ok wọ́n bi léèrè bi anọ́bùrù ọmọ harth léèrè toró ní ti ń kàwé ní ma ń kàwé àwọn àwọn tó ti ní tíra lọ tẹ́lẹ̀ àwọn tí wàá ni kí ló rí sí muhammed ń sọ ma yaqulu illa asatir al-awwali mo rí bí ṣe máa ń mètè tí máa ń sọ̀rọ̀ gbogbo ti ń sọ àlọ́ àwọn èèyàn ayé ma uhaddithukum 'an al-qurun al-madiyah irú àwọn àtàtẹ́mi náà ń sọ fún yín pa àwọn èèyàn tó ti kú tó ti lọ tẹ́lẹ̀ náà ni nígbà tó yẹ pé òun ó máa ń ka àwọn tíra Yahudi ń ka tíra Nasara làwọn náà bá ní ọgbà ọgbà <laughs> ó ṣe déédéé wọn náà fẹsìn wálẹ̀ wọn rà mú tọ bó ṣe sọ nù ọlọ́run bá ní wọhùn yẹn nà áwùn nà án hó wọyẹn nà áwùn nà án wọ iyọ̀ lẹkùn nà ilà ànfọsàhùn wọn máa ṣòro ọlọ́run bá ní àwọn àwọn ni wọn ń dáàbò bò tafsir kan àwọn ní ń dáàbò bo ànábì sallallahu alaihi wasallam pípé aburú ò ní ṣe àwọn ní ń gbà lọ́wọ́ àwọn ọ̀tá àwọn ní ń gba wájú ní gbẹ̀yìn lọ́wọ́ gbogbo ẹni tó fẹ́ gbèsè wa yan'awna 'anhu walakin yabta'iduna 'an ta'atihi àwọn ní sìn jìnnà sáti tẹ̀lé tànà yìí sallallahu alaihi wasallam ọ̀takùrọ̀ àwọn àbí ọ̀takùrọ̀ ẹ̀yin lẹ́ ń dáàbò bò ẹ̀yin lẹ́ sì tẹ̀lé tiẹ̀ ilé ń jẹ kan Ibn Abbas ló ní àyà yìí sọ̀kalẹ̀ nítorí Abu Talib Abu Talib tó baba ẹ̀gbọ́n bàbá ànábì ó ń dáàbò bò sọlọ sallallahu alaihi wa sallam kò sì gbáǹtà mi ò ní pé ọ gbogbo àwọn ni pé. wahum yanhauna an àwọn ìní ń kọ̀ fáwọn èèyàn láti gba ń tànà lè mú wa gbọ́ wọ́n ń kọ̀ fáwọn èèyàn láti gba ń tànà lè mú wa gbọ́ ẹnìkan bá gba gbọ́ pínrín yọ gbà wa yanhauna an àwọn náà ní sí jìnnà sí àwọn lọ́kọ̀ fáwọn èèyàn láti gbà gbọ́ gbogbo wọn náà ní sì tún jìnnà sí àti tẹ̀lé tànàbí Muhammad sallallahu alayhi wa sallam àwọn tó sọ pọ́ sọ̀kalẹ̀ nítorí Abu Talib ọ̀nà ìnitọ́ alátọ̀dọ̀ Ibn Abbas radiyallahu anhuma kébù sí wàá nínú àwọn tíra síra wọn ní anabi sallallahu alayhi wa sallam ó jáde láti ilé rẹ̀ ńjọ́ kan ó sí alkaaba ó wá ń gbèrú láti lọ sí sọláàtì nígbà tó wọnú masjid tó gbé sọláàtì rẹ̀ dìde tó bẹ̀rẹ̀ sí ní ṣe fìràwọn àjọ yìí mọ̀rọ̀kẹ́yìn náà mà tánu náà rí Abu Jahal oní fìràwọn àjọ yìí fìràwọn àjọ yìí la'anahullah ọlọ́nkọ́ làánà rẹ̀ oní man yaqumu ila hadha ar-rajuli fayasuda alayhi salata tàlẹ́ntì ó dìde lọ bọ́kùnrin ẹ̀wò ah kèsìrí ọ̀dà o sẹ́mi pa Abu Jahl bó ṣe yọ olórí ibú tó wọ́n tún kanra pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam nínú bíbí àmọ́ nítorí ìkórira ta ni ó dìde lọ bọ́kùnrin o ànábì náà nìṣá bẹ́ẹ̀ náà ni gbogbo èèyàn tó bá ti jẹ́ pé ní tó ń wí ọ̀tẹ́ lọ́rùn ní tó ń pépè lọ sídìí rẹ̀ ń ba lọ́kàn jẹ́ bí wọ́n sì máa bọ̀ jẹ́ nù wọ́n sì máa bẹnu àtẹ́lù ọ̀nù mẹ́jẹ ọba ọlọ́kàn jẹ mẹ́jẹ ọba ọ̀nù jẹ kìí ṣe nǹkan tuntun kìí ṣe kí ló ń tún fẹ́ kí wọ́n ṣe fún ọ wọn ò gbá tiẹ̀ ṣé kí wọ́n tún máa wá pé ọ̀kàrì ni ọ̀kàrì àbọ̀ kàbùkù tani ó dìde lọ bọ́kùnrin kọ́ ba sọ láti rẹ̀ jẹ́ fún iṣẹ́ àṣetánì gangan ẹ sì mọ̀ pé ń gbà yẹn. sọláàtì wa tá à ń ṣe lójoojúmọ́ lẹ́ẹ̀ márùn yìí kò tí ì jọ́ràn yẹn ṣùgbọ́n lẹ́ẹ̀kan láàrin anábì ọjọ́ adé yóò lọ sí sọláàtì àtinúwá ní mọ́ṣáláṣí káàbà bó sì ṣe náà nù ìgbà tẹ́yìn bá ń nǹkan tó dáa gbogbo ayé ọ̀mọ̀ nípa rẹ̀ wọ́n ń gbọ́ nípa rẹ̀ wọ́n ń takò yín ẹ má se ń kọ̀rọ̀ ẹ má jáde sí wọn lẹ́ẹ̀kan láàrin ọ̀rọ̀ ọ̀rọ̀ anabi sọlá àṣọlá Ọlọ́run láti máa ṣe sọ láti yẹn nulẹ rẹ gbogbo gba ṣùgbọ́n ìkan láàrin yóò jáde wá sí mọ́ṣáláṣí Kaaba torí pé kí wọ́n rí yín pẹ̀ ń sẹ́sìn Ọlọ́run gan láì sọ̀rọ̀ ìpèpè lọ sídìí ẹ̀sìn Ọlọ́run ìdí nu tá à ń fi sọ pé Ọlọ́run bá kó bò wá láṣìírí ká kọ́ mọ́ṣáláṣí kọ́ pọ̀ wàláhì kámẹ́tì rẹ ní ṣe sọ láti nínú rẹ ìpèpè lọ sídìí ẹ̀sìn Ọlọ́run pàtàkì jùlọ nígbà tá a bá kó àwọn mọ́ṣáláṣí yẹn ẹ jẹ́ ká sàmì sí i lọ́nà tí gbogbo ẹni tí máa ń lọ tí máa ń bọ̀ ó fi mọ̀ pé kí lè léyìí mọ́ṣáláṣí lélẹ̀ wàláhì pèpè sẹ́sìn ọlọ́run torí pé bọ́pẹ́ bọ́yá àkọ́kọ́ àwọn ẹni tí èsè mùsùlùmí tó máa ń ti kọ́kọ́ tí wọ́n kọ́kọ́ rí rẹ̀ kejì wọn ò ní lè bẹ́ẹ̀ mọ́ òní ó tún máa dẹ́ lómi o mọ́ṣáláṣí mọ̀ ní gbà tí rí bẹ́ẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ yóò di pé àwọn ọmọ wọn wá bẹ̀ ókè bó wọn máa ṣe inú mọ́ṣáláṣí náà rí ókè ókè wọn ti ẹ̀ tó àga bẹ̀ ẹni làwọn máa ṣe kínní okay let me sit on the mat and see how díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ní wọn ni ẹ okay tí a bá fẹ́ ṣe sọ́láàtì kí lè máa kọ́kọ́ ṣe a máa ń sálù àlá ni àwọn wa sọ pé àkó tó sálù àlá nǹkan kan bẹ tó ẹ kó o ṣe. mí ni kí ashhadu an la ilaha illallah. وأشهد أن محمدا رسول الله ẹnìkan báwọn náà ṣe ń wá àwọn èèyàn lọ sí díẹ̀ sí wọn èèyàn ò tí ì dádùgbò bóyá èèyàn ogún ọdún wọn dádùgbò wọn ti kọ́ sọ́ọ̀sì lẹ́lẹ́rẹ́ gẹ́dẹ́ bẹ́ẹ̀ bá díẹ̀ dé wá bá wọn ní ìtumọ̀ rẹ̀ ni àwa náà ká gbìyànjú ìtumọ̀ bánàbí ṣe ń jáde tí ó wàá ṣe sọ láti nu Kaaba ṣe nǹkan kèsè rí ní ìgbà tí wọn ò tí ì gba Islam wọ́n máa jókòó tí gbogbo surrounding Kaaba yẹn tí wọ́n máa sòbótó tí wọ́n máa sòfófó gbogbo sáwọn náà sì wà ń bẹ̀ anybody tó bá wọlé wọn ò rì ní tí máa ń ṣe wọn ọ̀mà lẹ́yìn náà ṣé òfófó ẹ̀ṣẹ̀ ńlá ni lọ́dọ̀ kèfèrí ẹ̀gàn sẹ́ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ báwo iṣẹ́ kèfèrí ń ti borí gbogbo ẹ̀ àrùn ńlá tó dá wọn mọ́lẹ̀ ní kèfèrí kéékèèké làwọn eléyìí oníta ni wọn bá sọ láti ọkùnrin yìí jẹ́ fún un abdullah ibnu zabara ló ń bá dìde ah ọlọmọdé a máa jẹ pé ebú wọn níta ni wọn sọ bàbá yìí ló kù kálukú báwọn pé ah, mo nírú rẹ̀ ń lé o mi ò sì ní sẹkẹnìkan sọ bàbá tèmi ló ìdí ń bàrẹ́sà àṣùkọ́ ha. olórí ibújú náà àwọn èèyàn bá dìde kékeré ní sóko lásán mo ti ẹ̀ sí búlẹ̀tì ni sórí ni àbọ̀rùn so abdullahi ibn zabara a máa padà gba islam ló ń bá dìde ló bá lọ kó nkanu ẹran nǹkan ẹran tí wọ́n máa kó nù àjẹsí gbogbo yẹn ló bá lọ kó ó tún á kó ẹ̀jẹ̀ máa. n'i máa ń bọ̀ tó bá dàdú ànábì lójú ìsìláàmù yìí wa rọrùn ìyà tí àwọn aṣíwájú wa jẹ pàápàá ànábì o nítorí pé tí ẹ bá sa àyàn ẹran tẹ fẹ́ kó àwọn àgbẹ̀ǹkó nu ẹran kankan ẹ fọwọ́ fọwọ́ fọwọ́ yọ máa rùn lọ́wọ́ yẹn ní sẹ́wọ̀n ànábì lójú tẹjẹtẹjẹ. tán wọ́n láyé ń ṣe gbogbo wa bí kọ́tẹ́pọ̀ wà láyé ń gbà náà ni tí ọba ṣe ọbẹ̀ kò sí ìmánì lọ́kàn bí wà láyé náà ọmú ó kú sàgbà ká fi <laughs> ẹnìkan náà tàbí ẹyin sọ fún ẹnìkan náà sáré ah! ẹyin jẹ ayé ìran nàbí tọ́ba lọ jẹ́ pọ̀ alára nàbí ni kọ́dà á máa rù lórí ni sàbí ọba ni ọjọ́ ah! dúpẹ́ ibi tọ́lọ́ ń tú ọ sí àwọn èèyàn bá nàbí sáyé tó yẹ pé wọ́n sórí ibú wọ́n rà nàbí wọ́n sórí ibú ebéèyàn làbújá lè ebéèyàn làbú láhàbù. ẹbí ẹnìkan ti ń béèrè nu pé àwọn ẹni sọ pé alera anabi lójú àlá kí lóòótọ́ rẹ̀ òdodo ni anabi ní tẹ́ bá rò lójú àlá òun lẹ́ rí àṣetánì kì í gbá wọn wọ kí wọ́n á ní nǹkan bàbàrà ń bẹ̀ o tó sọ pé mo rá tó pé ju àwọn yòókù lọ aláwọn èèyàn rí lójú ayé rẹ̀ báyìí wọ́n ọ̀dàlú anabi sallallahu alaihi wasallam lójú anabi wa ọba tagiri ó fi sọláàtì sílẹ̀ á tọ́ba yẹ pẹ́yìn ní nǹkan kílẹ̀sì ibẹ̀ ni bàbá tá a mọ̀ lálápọ̀nlé arákùnrin tá a mọ̀ lẹ́ni pàtàkì yóò ti bọ́ agólẹ̀ yóò ti bẹ́ wulẹ̀ sọ̀rọ̀ pé ọ nìkan lọ́mọ́ mọ́ tá a ṣe ni ẹ máa sọ fún ẹ wípé mi gan-an ẹ́ sẹ́mi pé bí ṣe máa ṣẹlẹ̀ nu làwọn èèyàn bá wọn sẹ́mi pé ibi táwọn èèyàn bá yàn rẹ́kọ́ọ̀dù rẹ̀ làwọn mú wọn ò ní béèrè bó ṣe ṣẹlẹ̀ mọ́ kódà ni wọ́n gbọ́ wọn ni ńgbà tó wá ṣe bẹ́ẹ̀ ṣe ń tọ́yẹ kí wọ́n wá ṣe nu ìwọ ábà ábà ó sì ń bẹ́ wulẹ̀ ẹ́ ni wọ́n á ń báyìí bí odidi lè má mú lukanu nígbà tó wọ́n pinwó lóde sàrà àti wọn máa lọ yẹn ìgbà tí wọn pínwó owó wá sẹ́kùnù àbọ̀ ọ̀rẹ́ wa kan tàjọ lọ kéwù ló wá wo owó náà abó rí i pé wọn ò tí ì pín owó tán wọn sì ti fún kálukú náà ni bàbá imam ẹ tí owó sì sẹ́kùnù àbọ̀ yẹn ẹ ó ní jésù ìbàǹdì ń sọ léde French pé ọmọ ta ni mí o. Ah. a àtàwọn a ń sọ pé ìmáàmù ẹ̀ sọ ọmọ àti ọ̀dà ẹ má máa sọ ẹ má máa sọ the super d ọmọ àti ànímì. <laughs> nígbà tó dìde lè máa mú un bàbá di bandi kí ló tún kù. so anabi sallallahu alaihi wasallam ẹwọn tí wọn ṣe fún anabi ọba já kọbẹ torí pé <laughs> tí ó bá jẹ́ pé rúwà tí ọ̀pọ̀lọpọ̀ máa ń hù ní sẹ́mi pé táwọn kèfèrí náà ń fẹ́nu kó diṣu atayanyan káwọn wá wá gbogbo wọn wá wọn wá pín ànábì lò èké ni àṣejù rẹ ti pọ̀ ju ewu ló ń ṣe ta lórí tí kò ṣe irú tó ń ṣe à ń sì ń pè ọ́ náà gbọ́ ẹnìkan ní kọ́kọ́ gbá létí àwọn yòókù náà bá máa gbà ọgbọ́n lọ́nkọ́ yẹn o ibi tó o bá ti mọ̀ pé tó o bá lọ́ọ́ jà owó dùn ọ́ dáadáa wọ́n fi àti ọlọ́run máa lọ ilé jẹ́jẹ́ ṣe sùúrù kọ́ lọ túnra mú kí wọ́n má di sakọ́ jìyà ànábìrọ̀ alọ́lé kí tọ́lẹ́ o à gbogbo ara mẹ́kà títà ànábì ni wọ́n ń ṣe tó bá yẹ pé kò sí ti Islam islam yẹn ló jẹ́ wọ́n kọ̀yìn sí torí pé ẹbí tó ti jáde ló ga ju gbogbo ẹbí yòókù lọ ẹbí rẹ̀ ló ga ṣùgbọ́n ti islam tó dé ló jẹ́ kí wọ́n dẹ́yẹ sí i wọn ò sì ṣàdédé dẹ́yẹ sí i ṣùgbọ́n wọ́n ṣe bẹ́ẹ̀ ní lérò pé ńgbà tá a bá fúnlẹ̀ mọ́ ọ̀nà òpó ò sí mọ́ táwọn kí n táwọn ọ̀tẹ́sìn máa ń ṣe nu nísìnyí àdúgbò kan tó ń gbé wọn nìkan mùsùlùmí bẹ́ẹ̀ àwọn kèsèrí ló kún bẹ́ẹ̀ gbogbo wọn á dẹ́yẹ sí ẹ

báyìí anabi lọlé kò sí ní bàbá máa ń gbà yẹn ẹ̀gbọ́n bàbá náà ló sọ fún Abu a anabi gbọ́n kò lè má gbọ́n ọ̀dọ̀ ahụ gan gbogbo wọn ti ń kọ́gbọ́n nígbà tí lù lójú tí ṣe anabi ò wọn ni kí ni ṣe fún ọgán ẹ àná ah, mo ti wá fọ́ọ̀nù ni no wọn ò sí nǹkan ẹ rírọ́ àwọn ẹ rírọ́ ó ń parọ́ mọ́ wa tó ànábì gbé lọ lé báwọn ó ní rẹ ẹ̀gbọ́n bàbá mi alẹ́ tọrọ ilẹ̀ máa fọ́rí lẹ́bí ẹ wá wo tí àwọn èèyàn ṣe fún mi bí Abu Talib orí ojúlọ́wà kì í ṣe pé bóyá àlọ́ ó níta ló ṣe bẹ́ẹ̀ sí ọ ó ní abdullah ọmọ az-Zaba'ra ń lọ sí bẹ́ẹ̀ Abu Talib sì dìde lẹ́ẹ̀kan náà lẹ́ẹ̀kan náà kò tún gbálàyé mi mà àwọn bàbá rere nìyẹn àwọn bàbá rere nìyẹn nítorí pé gbogbo ojú ẹ̀jẹ̀ lọ ìyá ní kó jẹ ni tí wọ́n bá sì ṣí kékeré lọ tó o bá dákẹ́ ní lambọ̀ ẹni tí o bá sì fẹ́ kún ó lò lọ́mọ pa tẹ́nìkan bá fọ́ lọ́mú ọ̀yẹ̀kọ́ bá débẹ̀ kí ló ṣe tẹ́ fi fọ́ lọ́mú mọ̀ ń bá a ṣeré ni ẹ dákun ẹ má bàa ṣeré ru ilé mọ́ bẹ́ẹ̀ bá ní múlẹ̀ fẹ́ fọwọ́ gún tọwọ́ wọjú ńkọ́ ẹ̀kọ́ náà lọ́la àmọ́ fọwọ́ gún ọmọ mú oní ah, ojú méjì ló bí ma àbójú mẹ́rin ló bí ma ipò ojú ní tọ́ títí wọ́n fi bọ́ ọkọ́ ọ̀bọ̀n ma lójú. òun náà pé báyìí náà pé gbọ́ ojú ní ọhụụ wọ́n bá ọ̀hu lórí gbogbo orí ìgbò ojú ní ìtọ̀ tí pé wọ́n pọ̀ ọmọ wálé hmm. bàbá àdìjọ tẹ̀ lọ́mọ kẹsẹ̀ pé gbogbo ẹ̀ náà lọ́mọ fúnjà òkú àti wàá mọ̀ ládùúgbò gbọ̀rọ̀ tí ọ̀tọ̀ ọ̀rọ̀ ń o ọmọ rẹ mẹ́nìkan lójú lójú bá a bọ̀ ṣé ojú tí wọ́n mọ̀ ọ́ bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ rẹ̀ ló ń sọnù ládùúgbò nu o. tọ́ Abu Talib dìde ó di bẹ́ẹ̀ tọ́ ọ wá mú idà rẹ̀ ọ yọ kúrò nínú akọ rẹ̀ ó nǹkan ṣe ta ni ó dùn <laughs> so ọgbà bẹ lọ oníkànnàbí ọ̀hún so títí ó fi dé Kaaba nígbà tí wọ́n rí Abu Talib pé ń bọ̀ kálukú bẹ̀rẹ̀ sí dìde ń yọsẹ̀ lọ́kọ̀ọ̀kan Abu Talib ní wallahi la in qama rajulun jallaltuhu bisayfi tẹ́nì kábà tó dìde ìdààmú ní ìsà orí wèrè kálukú bá jókòó títí Abu Talib fi wá súnmọ́ wọn. oníyàwó náà mani fáàcìlú bí káhàdà ìrẹ ọmọdé mi ta lẹni tó ló ṣe báyìí sí ọ tọ ẹni tó ṣe ẹwọn kó wọn ti máa gbọn pẹpẹpẹ anabi ni abdullahi ibnu zabara ló ṣe bẹ́ẹ̀ Abu Talib bá lọ sí ọ̀dọ̀ rẹ̀ òun náà mú kí ní ìdọ̀tí inú ẹran àti ẹ̀jẹ̀ ó mú ọlẹ́mọ lójú ó kò bójú ẹ̀ kọ́ wa mọ lórí rẹ̀ gbogbo ẹ̀dọ́ wa ń bẹ̀ àwọn náà gba tiwọn lójú wọn lẹ́tí kálukú wọn pẹ̀lú ẹ̀rú ju àwọn ọ̀daràn ẹ̀rú ẹ̀rú ó kó fìtí kálukú fún ọ̀pọ̀ ọ̀pọ̀ bí ṣe ń lẹ́ mọ́ wọn ní tó bá wọn sọkọ̀ bá kùn gbé èèyàn jàtìjàtì ẹ̀yin èèyàn rádaràdà. ayọ̀ bá sọ̀kalẹ̀. وهم ينهون عنه ẹ̀yin lẹ́ ń dáàbò bò pé gbọ́dọ̀ fọwọ́ aburú kàn ẹ̀yin lẹ́ ń dáàbò bò pé gbọ́dọ̀ tẹ́ gbọ́dọ̀ lábùkù èyí ṣe ẹ̀kẹ́rù rẹ̀ náà ń ṣẹlẹ̀ láyè sùn ó ń pèpè lọ sídìí ẹ̀sìn ọlọ́run ẹ̀dí súnà mú ẹ jìnnà sí ìbàjẹ́ ó sì pè àwọn bàbá rẹ̀ títí títí wọ́n ní yọ tiwa kó mẹ́ àwọn màmá rẹ̀ wọ́n dá tiwa sí bó ṣe bá wa náà ní oṣù wa lọ àmọ́ tí wọ́n bá lé ọwọ́ látòde pé dáwà rẹ̀ ń dùndú rẹ̀ ń latọ̀ ó sì kàn àbùkù àwọn bàbá rẹ̀ ṣetán láti gbé màmá lé wọn so. ẹ̀yin náà lè ń dáàbò bo ọmọ yín pé kí wọ́n má fọwọ́ aburú kàn ẹ̀yin náà lè sì tún gbàgbọ́ sọ́dọ̀ abẹ́ tó tọ́lọ̀ ń sọnù anábì wa mi nazalat fika aya ọlọ́mọ ti sọ aya kan ń aya wo lọ́lọ́ ń ń wọn o وهم ينهون عنه وينأون عنه àwọn ló ń dáàbò bò àwọn náà ni ò sì gbàgbọ́ anábì wa túmọ̀ rẹ̀ fún pé tamna'u quraishan an tu'dhiyani ìwọ ló ń dí àwọn quraish lọ́nà tó jẹ́ kí wọ́n ní mí lára wa ta'ba an tu'mina ìwọ sì kọ̀ láti gbà mí gbọ́ ó tọ́lọ̀ ń sọnù Abu Talib dáhùn ó

فاصدع بأمرك ما عليك غضاضة ìṣètọ́lọ̀ fi ràn ọ́ máa wí kọ́ máa wí kọ́ gbóhùn sókè dáadáa kí gbogbo yẹn máa gbọ́ má tira má tinú má kàgàrà má bẹ̀rù ẹnìkan. وابشر بذاك وقر منك عيونا sì máa dunnú kínú rẹ̀ ó máa dùn pẹ̀lú pòǹrí sí ọlọ́run jẹ kójú rẹ̀ ó sì máa tutù pẹ̀lú pòǹrí sí rẹ̀ jẹ. ودعوتني وزعمت أنك ناصحي ó sì ń pè mí náà pé kí n ṣe Islam à ń sọ pé òun ṣe nàṣí àfẹ́mi náà kí n di mùsùlùmí. فلقد صدقت وكنت قبل أمينا òdodo lọ sọ. So ṣebí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ẹni ìfọkàntán lọ jẹ́ olódodo ẹni ìfọkàntán mọ̀mọ́ pé bó ṣe ń pè mí òdodo ló ń pè mí lọ sídìí rẹ̀ wà ọ̀rọ̀tẹ̀ dìínàn kọ́dà ọ̀rọ̀tẹ̀ mi ẹ̀nàhó ò ń gbé ẹ̀sìn kan wá fún mi pé kémi náà ṣe èmi náà sì ti mà dájú pé ẹ̀sìn yẹn min khayri adyanil bariyati dìínà olólóore jù nínú gbogbo ẹ̀sìn táwọn èèyàn ṣe ọ̀sẹ̀ bọ́ ni o òun mọ̀ dájú wípé islam ló lóore jù nínú gbogbo ẹ̀sìn táwọn èèyàn ń ṣe. لولا الملامة أو حذار مسبة tí bá ṣe ebú ebú àwọn èèyàn tí mò ń bẹ̀rù àtàbùkù tí mò ń sá fún lawajadtani samhan bidhaka yaqina ọ̀bá rí kémi náà nírọ̀rùn. nírọ̀rùn lèmi náà bá dẹni tí ó ń ṣe islam subhanallah ìbẹ̀rù ebú ni wọ́n sọ di bàbá náà ìbẹ̀rù ẹnu aráyé kí ti ń bọ́ pọ̀lọpọ̀ ọjà náà tí sọ wọn islam lọ́nà àá àwọn òfin bó ṣe hàn tó yìí a máa ṣèyàn ló gbé kalẹ̀ àwọn ìlànà yìí bó ṣe dáa tó yìí a máa ṣe agbárí àwọn èèyàn rárá o rárá o tọ wọn bí anabi sallallahu alaihi léèrè ìpèrè anabi sallallahu alaihi hal tanfa Aba Talib nusratuh ǹjẹ́ àránṣẹ́ tí Abu tó ṣe fún anabi sallallahu alaihi wasallam yóò wá sí láǹfààní kan bàbá yẹn jìyà gán lórí kí anabi kọ́dà gan ó débì kan láàrin kan táwọn kèsèrí Mẹ́kà wá tí wọ́n ní wo Abu Talib náà là ń wojú wọ́n là ń wojú àmọ́ kọ́rọ̀ a à ń ọmọ wo ọmọ àbúrò rẹ ni Muhammadu sọwọ́ sí wa kẹ́ ẹ mú lọ rẹ̀ fún ọ ẹni kí ni kí n àyè tí muhammadu bá ń dín lé yín wọ́n máa di muhammadu ńkọ́ á ṣe bàbá ṣe fẹ́ ni ẹ̀yin ń fún mi lọ́mọ yín kí n máa bọ̀ ní wọ́n á fi tèmi lẹ́yìn lọ́kẹ́ bá ń lù pa nígbà tí gbogbo nǹkan ka Abu Talib náà tọ́ka láyà ó pè ànábì sallallahu alaihi wasallam pé àwọn èèyàn rẹ̀ ọ̀rọ̀ wọn àti tiẹ̀ yìí wọ́n á ń sun mi bọ̀. ẹ hm? tó bá pọnà kan máa ń bẹ tẹsí lẹjọ yanjú awọ tí ń bẹ lẹ ìkálukú gbé lálàáfíà àmàlà ẹrù wa bá anabi sallallahu alaihi wasallam kọ́ má jẹ́ pé Abu Talib náà ti ń ṣe ti àwọn ọsẹ bọ ẹgbẹ́ rẹ̀ lọ́wọ́ sọ pé wallahi ẹ̀gbọ́n bàbá mi tí wọ́n bá gbé òrùn sí ọwọ́ ọ̀tún mi tí wọ́n gbé òṣùpá sí ọwọ́ òsì mi nítorí kí n lè bá sílẹ̀ èmi ò o à ń jọ bàbá àti wa mọ̀ pé tí imáàní bá ti jókòó lọ́kàn kò sí yọ ẹ̀rí pé irú ẹ̀ náà ló máa ń ṣẹlẹ̀ láàrin ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní àti bàbá wọn bàbá ọ̀fẹ́ kí wò kú lórí àṣà ìwọ sì láti sẹ̀mí lórí ẹ̀sìn bàbá wa sọ pé ẹ gbogbo ọ̀nà wọn gbà gbà bá rí kí ni ti jókòó sọmọ ilé lè àwọn wọn wá ní kí láǹfààní torí pé ńgbà táwọn kèsìrí tún bọ́ ìkọ́ọ̀tì ànábì sallallahu alaihi wọn wọ́n lé ẹ̀ǹbágò lórí ànábì sallallahu alaihi ànábì wá di pé àtúnwò àti gbogbo àwọn èèyàn rẹ̀ wọn ò gbọ́dọ̀ tajà fún wọn àwọn náà ò ríra ẹnìkan ó lé débi pé ń jẹ ewé ewé orí tó Abu Talib tó ń ti bó ti ṣe jẹ́ káfíìrì yẹn òun náà tún bá wọn à ń bẹ̀ wọ́n ní kí láǹfààní tí àrànṣe tí Abu Talib ṣe fún ọ tí ó ṣe fún jọ̀gbọ́n dàrúkìyàn anábì ní bẹ́ẹ̀ ni yóò ṣe láǹfààní dafa anhu bi dhalika al-ghul wọ́n lélẹ́yìí kò ní mú kó dẹni tí wọ́n gbé àjàgà aná lé lórí àrànṣe tó ṣe àjàgà aná lé lórí walam yuqran ma'a shayatin wọn ò sì ní papọ̀ pẹ̀lú àwọn ṣẹ̀tọ́n nínú iná walam yadkhul fi jubbil hayyat wọn ò sì ní sọ sínú hu àwọn ejò nínú iná wal aqarib àti tàwọn àkekè innama adabuhu fi na'layni min nar ìyà tí ó kàn ara bàtà jáláwọ́ tà ṣé sálábọ̀tán o bàtà salubàtà méjì ara rẹ̀ níyà rẹ̀ wà bàtà ná fírí jìlá yìí yóò máa bẹ lẹ́sẹ̀ bàtà yìí bàtà ana ni ẹsẹ̀ rẹ̀ ni wà yọ́gọ́lì mínúhùmá dìmọ́gòhó fi rọ̀ṣẹ̀ ọpọlọ rẹ̀ yóò máa tara wọn hó yóò máa tara bàtà méjèèjì yóò máa hó. nínú orí rẹ̀ wọ́n ní tọ́ ẹnìkan ní tó wọn bá tiẹ̀ wọ́n eléyìí ti tó ẹ́ àníkọ́lọ́ mọ́jà wọ́n náà rárá iná ti ń jóyàn gba gbaa tọpọlọ sì ń hó tọ wàdàlíkà ahùwánu ahlẹ̀ náà eléyìí lẹni tí ìyá jù nínú àwọn ọmọ ìyẹn tánu Abu Talib ọlọ́run bá wa sọ àyà kalẹ̀ fanabi sallallahu alayhi wa sallam lẹ́yìn ìgbà tí wọ́n da ìdọ̀tí yẹn lù lára pé fasbir kama sabara ulul azmi minar rusul ṣe sùúrù gẹ́gẹ́ bí àwọn onípinnu tó dópin nínú àwọn ànábì báwọn náà ti ṣe ṣe sùúrù wọn náà ṣe sùúrù. ó tún wá nínú hadith hadith abu huraira radiyallahu anhu eléyìí tí imaam muslim gbé jáde anabi sallallahu alayhi wa sallam ó sọ fún Abu Talib nígbà tó kù dẹ̀dẹ̀ kó jáde láyé ipe sọ pé la ilaha illallah ashhadu laka biha yawm al-qiyam màá bọ́ fi gbólóhùn yìí sẹ̀rí níwájú ọlọ́run níjọ́ gbẹ̀ndà al-qiyam. ọwọ́ adalóhùn wọn ni lawla tu'ayyiruni Quraysh ẹ̀rù káwọn Quraysh ọmọ mà bà jẹ́ iná ní ń bà mí yaquluna innama hamalahu ala dhalika al wọ́n máa sọ pé ìbẹ̀rù ń ló mú gba islam ìbẹ̀rù ń ló mú gba islam ó nítorí ìbẹ̀rù eléyàn ló ń sè nígbà wọ́n gba ìgbà wá kan wá pé ìnáma hamalahu ala dhalika al-khara ìpè tó mú ṣe eléyàn náà ló jó ó jó ń ló mú gba islam ìbẹ̀rù ìbẹ̀rù àtòjó ọ̀lẹ́ ló mú gba islam tán ẹ wò tí bàbá yẹn tó ti torí rẹ̀ tó fi wá dọmọ aná la aqrartu biha aynak tó bá tí ì bá ṣe bẹ̀rù táwọn èèyàn máa wí ni ìbá wí kó kó lè bá a fi ní tutù ojú ọlọ́run bá sọ ayà kalẹ̀ pé innaka la tahdi man ahbabt walakinna Allaha yahdi man yasha wa anabi ò lè fọ̀nà mẹ́ni tó bá wọ̀ ọlọ́run ní fọ̀nà mẹ́ni tó bá wọ̀ anabi nù kò lè fọ̀nà mẹ́ni tó bá fẹ́ ọlọ́run ní fọ̀nà mẹ́ni tó bá fẹ́ adúpẹ́ tó lọ́n fi wá mánà. tọ eléyìí túmọ̀ sí wípé ìyá aná ìyá aná ọlọ́mọdé àmà ìyá aná kìí ṣe téèyàn lè farada ṣùgbọ́n abdullah ọmọ azabara padà gba ẹ̀sìn islam ó padà gba ẹ̀sìn islam gba tó sì gba ẹ̀sìn islam ní ọdún tí Ànábì lọ gba àwọn ọdún kẹjọ lọ gba islam ọ gba islam islam sì ọsán náà kún abọ ń tọrọ ìdáríjì lọ́dọ̀ anabi sallallahu alaihi anabi sì foríjì kí lóun anabi fẹẹ fi ṣe anabi foríjì ó sì jẹ akéwì ó kí àwọn ewì níbi tó ti tọrọ ìdáríjì anabi nínú àwọn kan tó sọ ó ń bu ẹnu àtẹ́lùmí fíìhì nítorí tí mo ṣe sí i síwájú kí n tó gba islam fàbẹ́tòkà ẹ̀nẹ́ni màmúmu mo wá sùn bí ẹni tí bá ń ṣe ìgbádùn mọ́ ẹ̀ńdánà bí wàá sọ̀rọ̀ rẹ̀ láì dá tí ẹ bá ó ní ìgbádùn mọ́ fẹ́ràn kó ti gba islam ó ní ìnílẹ̀ إليك من الذي أسديت إذ أنا في الضلال أهيم وأنا صلى الله عليه وسلم من ترى داري جن لدوري lórí tí mo ṣe nígbà tí mo jẹ́ aláìmọ̀kan tí mo wà nínú àánú tí mo jẹ́ kèfèrí wọ́n fẹ́ kó forí jì mí. فاليوم آمن بالنبي محمد قلبي فاليوم آمن بالنبي محمد قلبي ومخطئ هذه محروم ó ní lónìí ọkàn mi ti gba anabi muhammad gbọ́ sallallahu alaihi wa sallam ẹni tí ọba wá tí lélẹyìí òun ló ṣòfò ẹni tí ọba ti gba anabi gbọ́ òun ló ṣòfò faghfir. فدا لك والدي كلاهما زللي فإنك راحم مرحوم ó ní wa nẹ́bì dákun forí jì mí mo ṣe tán láti padà torí pé ìwọ lórí àṣìṣe mi tí mo ṣe torí pé ìwọ ẹni tí máa tọ́lọ̀ wọn bó sì tún sànù ọ̀nà. anabi sallallahu alaihi wasallam foríjì so eléyìí jẹ́ bí arákùnrin náà ti ṣe gba ẹ̀sìn islam ọlọ́run ní àwọn ní ń awọn àwọn náà wọ́n tún kọ̀ láti gbàgbọ́ in ma wọn ò kó ìparun bẹ́ẹ̀ nìkan bí èsì orí ara wọn wọn dodo ní tó ń pèpè lọ mo sì tún dáàbò bò ọ pé kọ́tọ̀ ọmọ rẹ̀ ọ gbèsè ṣùgbọ́n mo kọ̀ láti gbòdodo yín táwa ni mò ń ṣe orí ara mi mò ń ṣe o eléyìí túmọ̀ sí wípé ẹ jẹ́ náà gba anabi Muhammad sallallahu alaihi wasallam gbọ́ àmọ́ kó ń lo dodo àmọ́ kó sẹ́tọ́ lọ́n fi dodo bí ẹ̀ bá wà mọ̀ dodo tó bá kọ̀ láti fi ṣiṣẹ́ ọ̀dọ́ kórì ibú ńlọ nítàn ńlọ́sàlẹ́sà tí ó sì ṣe kọ́lọ̀ máa ń sọ̀rọ̀ bí ẹ̀ bá ti mọ̀ òdodo kò sí ń tọ́pọ̀ ẹ̀ bíi kéèyàn fi ṣe wà kò sí ń tọ́pọ̀ yàn lé bíi kọjá yìí pé òdodo náà lèèyàn fẹ́ sẹ̀mí lórí ẹ̀ orí rẹ̀ náà lèèyàn sì fẹ́ kú ọlọ́run bá kó tó máa sẹ̀mí lórí òdodo kó jẹ́ kí atúnfààyè nígbà tá a wà lórí òdodo kọ́lọ́run bá kọ́ wá fi wá sílẹ̀ àwọn ẹni tó di òdodo mú ìyẹn àlùjànnà lọ́jọ́ gbẹ̀ndà alqiyam subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant Astaghfirullah. আলাইকুম আসসালাম àwọn kọ́ńtínú jẹ́ nánu pípẹ́ Abdullah wọ́n mọ̀ pé Allah wà iná náà sì máa ń jẹ́ Abdullah sọ̀ngbà tó sì ti gba Islam kò ní change Abdullah náà máa ń jẹ́ èèyàn ò sì lè change ó kọ kó tún change ti bàbá rẹ̀ wọ́n dá change ó kọ tiẹ̀ àmọ́ kó change ó bàbá abdullah ibn zabara wọn ma allah síwájú islam ìdínú bàbá anabi sallallahu alaihi wasallam ti kú kí islam tó dé orúkọ rẹ̀ sí ní abdullah naam. Thank you. téèyàn gbà lẹ́yìn ìgbà téèyàn ti bàlágà sọ ara yẹn sàn padà tí ọba wa yẹn gbà títí fi balẹ̀ pé gbogbo ẹ̀ ló ń ti sàn yóò gbà títí tọkàn rẹ ó fi balẹ̀ pé gbogbo ẹ̀ ló ń pẹ̀lú àwọn ojoojúmọ́ yóò tún máa bọ́ ti fi ẹ̀mọ́ ti bá a sí ara wọn sí lè ní àwọn tí wọn fi dápa oníbẹ̀rẹ̀ sí rẹ̀ pé wọ́n ní èèyàn ń ṣiṣẹ́ lọ́dọ̀ ní tí èsè mùsùlùmí ẹni tí èsè mùsùlùmí tọ́jọ́ gan yẹn ọwọ́ ní ṣíṣe

ìwẹ̀ lásán lẹ awọ mbẹ èyí tọ̀ kò sí ní sí ìyàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin nínú àwọn ìjọsìn ṣùgbọ́n tí ìjọsìn bá ní tó bá ní í ṣe pẹ̀lú kóbìnrin òfìlè àfi pẹ̀lú ìyọ̀ǹda ọkọ rẹ̀ tó bá ń jẹ́ pípọ̀ lọ́kọ ọgbà ìyọ̀ǹda alámòjútó rẹ̀ báyà bàbá rẹ̀ bẹ́ẹ̀ nìkan ti ń gbọ́dọ̀ rẹ̀ ọgbà ìyọ̀ǹda rẹ̀ tí wọ́n bá gbà fún tí wọ́n bá sì gbà fún kójó kò ní. rárá ọlọ́run ló sọ pé lánàá ti láàyè bí Abu Talib dàbí Abu Jahl káfíìrì làwọn méjèèjì ìgbọ́n tẹnìkan burú ju tẹnìkan lọ. rẹ ò ní rí báàlù súnà kan kọkọ sínú ìwé àbí kò sọ Abu Talib kan ní làánà àwọn ọmọ náà ni o àmọ́ ò ní sọ bẹ́ẹ̀ àmọ́ Abu Jahl làánà òun làwọn àbúlá làánà òun làwọn ìbára kùránì wọn ti làánà òun làwọn. ó jí sáàrì kò yẹn náà àmọ́ ó ti ó ti ṣe sọ̀látù tàràwí lálẹ́ tẹ́lẹ̀ náà kò sí wàhálà fi ń ké alukurani lóru yẹn ọ̀dà àwọn tó bá ń alukurani ti ń ké yẹn ó fi sínú náfìlà nìkan bá kù yọ gbalada kó ké alukurani yóò tún gbalada kó ṣe náfìlà kápá alukurani yẹn ha sórí kó ń alukurani lóru yẹn kó burúkú tó bá ti fẹ́ rùkú kó gbé síbi kan kó rùkú kó dìde kó forí kalẹ̀ tó bá tún ti dìde padà kó tún gbé alukurani tó bá ti ké fati àkótó máa bá lọ yọ gbalada méjì náà má lè kún wọ́n fi wọ́n fi kàn wọ́n fi ṣe mímọ àwọn náà lẹ́nu pípé wọn tí wọ́n lè sọ tí mímu sèèyàn tí wọ́n lè sọ lè jíjà sèèyàn àkọ́kọ́ lábẹ́ iṣẹ́ àṣetán kò sí aburú tí ò lè ṣẹlẹ̀ bọ̀tú tí wọ́n á ní pé kìí ṣe pé sí wọ́n máa ṣe àbí bò wọ́n ṣe máa ṣe tí wọ́n á pé kọ́nà sọ àkọ́là o tí wọ́n bá ti ṣe sẹ́nìkan kí ló lè ṣe tó fi lè mú kú o tí wọn bá sì ṣe sẹ́nìkan kí ló lè fi sọ́ra tó fi jẹ́ pé àṣetọ́ ni wọn iná náà ni ọmọ yẹra sí kò ní rọ́dọ̀ tó a dé ètò ọjà lọ́dọ̀ tó a náà. aleykum salaam. ń ṣe tarawih ní raka mẹ́wàá èèyàn á ṣe mistake ńjọ raka ti parí yẹn àbí rákà méjì ti parí èèyàn lérò pé bóyá ẹlẹ́ẹ̀kejì ló ń ti ṣe ọ̀mọ̀pálá ni ló ṣàtàyà lọ sálámà bó láti ṣe tí n sálámà tí n bá rántí bẹ̀ èèyàn dìde èèyàn mú rákà ẹlẹ́ẹ̀kẹwàá wá bá ṣe tí bá tí bá ti àtàyà alákọ̀ọ́kọ́ tá a ṣe sálámà tá a ìgbàgbé lójijì àmọ́ tá a bá rántí rárá rárá títí tá a fi kò ní mọ́sálásí àrántí gan ọjọ́ kejìlá tó rántí àmbẹ̀lọ́ ń kó sàmójú kúrò fún un. Kọ̀rùkù. ẹni tó ti ìdúró lọ sí ìforíkanlẹ̀ tí ó rùkú tó bá arántí ń bẹ̀yẹn lẹ́ẹ̀kan náà yọ padà sí dùn yọ wà lọ sí rùkú lẹ́ẹ̀kan náà tí sì sẹ́mi allah ni mọ̀nà yọ máa bá sọ láti rẹ̀ lọ́ba àwọn sálámà yóò lẹ́ẹ̀mejì torí pé ó lékún nínú sọ láti látàrí ṣùgbọ́n tí bá wá kọ́ máa bá rákà yìí lọ rákà eléyìí tí ò ti rúkú yẹn ti bàjẹ́ yóò wá sí rákà míì kún kó tó di pé yóò sálámà gbàtọ́ bá wá sí kún tó bá wá dìgbà tí ó bá sálámà tó bá sàtáyà tó bá sálámà tán yóò wá tún forí kalẹ̀ lẹ́ẹ̀mejì torí pé ó lékún sọ̀láàtì látàrí ìgbàgbé subhanahu wa ta'ala alhamdulilayi ashhadu an la ilaha illa